lọ ọlọ́ọ̀bá ti ọ̀pẹ tọ́ sí ẹ atọ́lẹ̀ ìfẹ́ àti ìgbẹ́ fún anábìá Muhammad sọlọ́lá àlùfẹ́lá kí ọlọ́ọ̀bá ọ̀tẹ̀ tó tẹ̀ ẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yin tó wá jọrọ̀ mọ́ Islam tí ó fi jọ gbèndé ẹ̀ lánàá asọ̀rọ̀ nípa àkọ́yé tó ṣẹlẹ̀ níbi gbólóyè ọlọ́run sọ pé kùtìbà alaykum as-siyam kama kùtìbà alẹ́ lẹ́dí ìdàbí kọ́bì wípé ọlọ́run bá ti àwòrán ọ̀rọ̀ léjì lórí bó ṣe ṣe lórí àwọn ṣáájú yìí. àṣìbí ilẹ̀ gbé jẹ́ eléyìí túmọ̀ sí pé òfin tọ́lọ́run ti fáwọn ẹni ṣáájú tó ti di òfin fáwa náà ni. àfẹ́ wípé àwọn onímọ̀ ìyàpẹ̀ ẹnu ń bẹ lórí eléyìí wípé sẹ́rífù mọ̀ kọ́bílá náà haliwa sẹ́rífù lánà ọ̀la òfin àwọn ẹni ìṣáájú sí òfin náà ní fáwa náà nípa àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. bákan náà ìyàwó fẹ́rẹ̀ rẹ̀ ní ìjẹ́jọ́ ọ̀wá tó fún àwọn ọ̀rọ̀ ìṣáájú tó ti di òfin fún àwọn ẹ̀rẹ́ nípa àwọn akẹ́kọ̀ọ́ ìyàpọ̀ ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ àtìlẹ́ ìtọ́ tẹ̀sán jù ó náà ní pé òfin náà lọ jẹ́ fáwa náà lókùú bàtí ọba wa ní òfin tiwa ntọ́pàánù rẹ̀ ẹ̀ ń bọ̀ jẹ́ pé ọlọ́run kò ní sàdédé mú òfin kan wá àfi kọjá pé ó láǹfààní nú. àjẹ́ pé pàtàkì ti mọ̀ ikú òfin wá bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ pàdánù àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjẹ́ pé òfin náà ní fún lọ́jọ́ sí lọ́dọ̀ tiwa náà. dáàbà wa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé kò sí nǹkan kan nú ẹ̀sìn wa tó ta kò ó. májẹ̀mú tó sì tó pàtàkì tó tún kún un òun náà ní kọjá pé ìgbáralé òfin yẹn nípa wípé ọgbà ojúkànnà tó lálàáfíà wà nínú òfin nínú ìwé tó ń bẹ lọ́wọ́ tiwa. ẹ̀bí kọjẹ́pọ̀ wa nu Qur'an láàrin gbàtọ́lọ́n bá ń sọ̀kan ọ̀nàbí ọlọ́run kan àtúkọ́ wa nu àdìsí ànábì wa sallallahu alaihi wasallam lẹ́yìn eléyìí làwọn àwòye tí àfijọ́ tọ́lọ́run ṣe níbi kàmá kùtìbà aleikum siyam kàmá kùtìbà alal ladina min qablikum ipe ìjẹ́ ọ̀ranyàn kan lọ́lọ́run ti wé ìjẹ́ ọ̀ranyàn kejì yẹn pé ìjẹ́ ọ̀ranyàn àwẹ̀ lórí àwọn tó lọ ọlọ́run ti wé ìjẹ́ ọ̀ranyàn lórí tiwa náà. àsọ ipe àkàwé tọ́lọ́run ti ń bẹ̀. òun náà ni ìdí ọ̀ràn ẹ̀yà àwẹ̀ lórí àwọn tó ti lọ ọlọ́run ti wé ìdí ọ̀ràn ẹ̀yà lórí àwa náà. ọlọ́run ìdí ọ̀ràn lórí àwọn tó ti lọ ìdí ọ̀ràn lórí wá gbàjọra wọn. ọlọ́run ṣàlàyé àwọn ìtọ́ka wa ń bẹ nínú àwọn àyà míì tọ́lọ̀ ń kẹ́ fún wa lẹ́yìn àyà ilé. ẹ ṣùgbọ́n a ti fi rinlẹ̀ lórí wípé ẹ irú àkàwé tọ́lọ̀ ń ṣe là ń pè ní àtẹ̀síbí olùmọ́rúsálù lùmújúmọ̀lì àkàwé ìdúró yìí pé wọ́n sọ irin sẹ́yìn tá a lò kì í ṣe káàpù bẹ́ẹ̀ náà sì ni wọ́n ti pa wájú sábà ojú kan àfijọ́ wọ́n ti pààyàn rẹ́

ìgbé àtàwọn abàdé tòun náà ní pé ìyàtọ̀ ń bẹ láàrin ààwẹ̀ tiwa tá à ń gbà àti ààwẹ̀ tí àwọn tí wọ́n ṣáájú ń gbà. ẹ ní torí gbólóhùn ọlọ́ọ̀bá tó sọ ní one hundred and eighty seven nínú sọ́láṣí bákọ́ra yìí pé òfin làlàkún lẹ́yìn látàtúnṣìyàmẹ̀ rọ́pàtì ìlànà ìsá ìkùn. pé ẹ̀yin mùsùlùmí asílẹsọ fún yín òru tẹ́ fẹ́ gbààwẹ̀ ọjọ́ rẹ̀ lọ́jọ́ kejì ẹ lè súnmọ́ ìyàwó yín ní ọba ayọ̀ jẹ. tòtí túmọ̀ sí pé ojúkọ̀nà kan nínú ojúkọ̀nà pé àwẹ̀ yàtọ̀ sí ẹlẹ́ẹ̀kejì alọ́wọ́nù hadith anabi wa sallallahu alayhi wa sallam ipe àwọn àlùmọ̀ òun ò ní yẹ̀wò nígbò lórí dáadáa ló gbà tí wọ́n bá tètè sínú. ẹ bẹ́ẹ̀ náà sì ni àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tó wá lórí eléyìí náà yìí pé òtí ọlọ́run sàlọ́lá àlùwọ̀sálà mọ̀ sọ yìí pé àwọn àlùmọ̀ òun ò ní yẹ̀wò nígbò lórí súnà òun ló kú àtúwáyé fún ọ̀sẹ̀ máa retí kí ìràwọ̀ yọ ń sáwọn tí wọ́n tó sínú.

bá a ti wá sílé ìbáyìí bẹ́ẹ̀ náà ni a ti wòye sí àwọn nǹkan míì náà nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ipe ìyàtọ̀ ń bẹ láàrin wa àti tiwọn tí wọ́n máa ń ṣe. láti wá sílé náà láàyè náà láti wọ̀ sí ìyàtọ̀ láàrin wa àti wọn nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn mi ìyàtọ̀ sáwẹ̀. nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn mi ìyàtọ̀ sáwẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn mi náà yàtọ̀ sáwẹ̀ tọ́lọ́ ń ti lọ́rùn èèyàn lórí àwọn náà pé kí wọ́n máa ṣe. ìgbọ́n bẹ́ẹ̀ máa fẹ́ ẹ eh, nínú ẹ o náà ní pé ọlọ́run ti lọ́rùn yẹn lórí wọn lẹ́gbẹ́ káwọn náà máa ti hajj torí pé anabi ibrahim alayhi salatu wa salam tọ́jú bàbá àgbàgbọ́ òun lẹ́ ń tọ́kọ́ kàába yẹn. nínú ẹ̀ lọ́rọ̀ ti hajj náà yẹn fún àwọn náà nígbà wọn hajj nígbà tí ọlọ́run ni wọ́n máa ṣe tàwáàfù kí wọ́n máa lọ kóra dúró nílé ọlọ́run kí wọ́n sì máa wọ́n ẹ̀ẹ́ torí gbólóhùn ọlọ́run tó sọ ní suratul Baqara àyà wa twenty five yìí pé wa idh ja'alna al-bayta mathabatan lin-nasi wa amna واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله نرى النبي ونولي nígbà tá a ṣe ilé olúwa ní ààyè táwọn èèyàn ọmọ sẹ́rí lọ bẹ́ẹ̀ ń gbogbo gbà. ọ̀sẹ̀ nìkan tí ó ti ájì tí ó ní láyé wọn ọlọ́mọdé wọn ò débẹ̀ wọn yóò tún máa jẹ̀rán ni tó ń tú oríṣiríṣi ìṣòro tí ó lójú ọ̀nà ni àbí bẹ́ẹ̀ ni nígbà ọba ṣe tán tó bá rí adùn rẹ̀ tọ́ra mi pé ọlọ́ngbà yóò tún máa tàn mọ́ àgbégbò tó padà bẹ̀ ni. ọ̀sẹ̀ nìkan tí ó

wàá múnání bẹ́ẹ̀ náà sì ni a ti ní ààyè ìfọkànbalẹ̀. ẹ wá sẹ́kídú mi mọ̀kọ́ mi Ibrahim mùsọ̀lá ọlọ́ọ̀ni ẹ̀yà kírun ní ààyè ibùdó Ibrahim alayhi salatu wa salam. ọlọ́ọ̀ni ẹ̀yà kírun ní ààyè ibùdó Ibrahim alayhi salatu wa salam. ẹ wá àhídínà ilá Ibrahim wa Ismaila ọlọ́ọ̀ni àwọn alágbé àdéhùn lérí ibrahim àti ismail àǹtọ̀ fìrọ̀ bẹ́ẹ̀ sí yàlẹ́ pọ̀ ìfì ìnáwàlá kíbi ìnáwà rúkà ìsúlùdẹ. ìgbà yìí méjèèjì ẹ lọ fọ ilé mi ọlọ́run ẹ lọ fọ mọ́ fún àwọn tí wọ́n mọ̀ ti tàwa kù yípo rẹ̀. ọlọ́run àti àdébàtà ìbùrọ̀ yìí àti ọmọ rẹ̀ ṣẹ́yìn ìdílé ìjẹ́lọ́pọ̀. ẹ wàlẹ̀ àákìbí náà kẹ́sì ti fẹ́ fọmọ́ fún àwọn tí wọ́n máa kóra tó ń bẹ̀ tí wọ́n máa ṣe ìtìkáàfù tí wọ́n máa sin lọ́n bẹ́ẹ̀. wọ́n kò gba ìtújú àwọn tó gbé bí wọ́n ti ń rúkú náà wọ́n máa borí kalẹ̀ ìyẹn pé wọ́n máa kírun kọ́ lọ. nígbà tó lọ sọ báyìí Ibrahim kọ̀sàdá yẹn rí ẹnìkan tí túmọ̀ sí pé ẹ̀sìn Ọlọ́run ti ṣe Islam ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tó lọ́n ti dá dáhùn alẹ́ sọ́lá tó ọ̀sálà. ìgbà tó lọ́n nítorí wọn ti bẹ́ẹ̀ ní náà ó ti ń bọ̀ wá látàrí ẹ̀sìn ọ̀rẹ́ ìwòye. ẹ̀ẹ́ látòrí ádámù làpè o. látòrí ádámù. ẹ̀ẹ́ eh, eh, lẹ́yìn ìgbà náà kátó lọ wo tọ́lọ̀ ń sọ nu suratul hajj àyà twenty seven. alọ́ tọ́lọ̀ ń sọ suratul hajj àyà twenty seven. ẹ̀ẹ́ eh, àbí thirty seven àyà thirty seven tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa àdúrà tí anabi ibrahim tó ṣe lọ́dọ̀ ọlọ́run. ó ní rabbana inni askantu min zurriyati biwadi ghairi dhi zar'in 'inda baytikal muharram rabbana liyuqimu s-salah faj'al 'afidatan minan nasi tahwi ilayhim warzuqhum minas samarati la'allahum yashkurun. anabi anabi ibrahim sọ pé rọbànà ìyẹwùlúwa wa ẹ ní akántumi ndúrí yàtì ìwádìí ngẹ́rì ní zari ìnìyí ndábẹ́ ìfikàlì muharrami rọbànà lèyókè ìmùsọ̀lá ọ̀gbìnrin ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ mi ni mo fi sí ààrẹ ẹ̀dẹ̀ ògbèjì níbi ilé rẹ tọ́jà ilé ọ̀wọ̀. nínú àwọn àrọ́mọdọ́mọ mi nínú àwọn àrọ́mọdọ́mọ géèrè bí ìzẹ̀rì ìní ẹ ti gbèjì dọ́ ẹ pé kò sí kókó kò sí kò sí irúgbìn kankan bẹ́ẹ̀. ìyẹn ni pé pápá ni dẹ́sàtì ni asálẹ̀ ni kò sí kò sí ibi tí yóò ti wù mẹ́ẹ̀. ṣùgbọ́n ibi tọ́lọ̀ ní ọ lọ tọ́lọ̀ sì sọ pé kọ́kọ́ lé ọlọ́run kí nìyẹn ti ṣe kàábà tọ́jẹ́ lé àkọ́kọ́ tọ́lọ̀ gbélé lẹ̀ fáwọn mẹ̀ẹ́dí àti ọ̀sìn kó o ti lọ ọ́ ti mú Ibrahim náà lọ́wọ́ tọ́jú ọmọ rẹ̀. ẹgbẹ́ ọ sì fi Ismail yẹn ó fi sọ́hùn. ọmọ anìrè ọlọ́run ọmọ mi mo ti fi bẹ́ẹ̀ òun náà sì máa fi máa àrọ́mọdọ́mọ ọmọ tẹ̀lẹ́ ń bẹ̀. Rabbana inni askantu min durriyati biwadin ghairi dhi zar'in 'inda baytikal muharram èrè ọlọ́run nínú àrọ́mọdọ́mọ mi ni mo gbé kalẹ̀ sáàyè tí ò sí kókó kankan ń bẹ̀ ń dàbẹ̀ etí kalẹ̀ muharrami níbi ilé rẹ tọ́jà ilé ọ̀wọ̀. Rabbana li yuqimus salah èrè ọlọ́run tuntun torí ẹ̀ fi wọ́n bẹ̀ iná kí wọ́n lè máa gbé ìrun dúró ẹ tí a ti gbẹrun tó bẹ ní ìdàgbọ ọmọ gbé tó wọn gbé tó kò síbi kò síbi omi tí a ti ń kírun tọ́lá ẹ̀gẹ́ bíi mọ́tà àti màdìmọ́ náà wọ́n ti fi dì sẹ́yìn. nípa títọ́ àsìkò àti ipa kíkó nǹkan ìyàn. nípa títọ́ àsìkò àti kíkó nǹkan ìyàn. ẹ ilé ọlọ́run ilé ọlọ́run ti bẹ ní ti bẹ ní kàába ti bẹ ní mọ́kà ìwọ ni wọ́n gbọ́dọ̀ pa ilẹ̀kùn rẹ̀ dé. ìwọ ni wọ́n gbọ́dọ̀ pa ilẹ̀kùn rẹ̀ lọ́wọ́ wọn ò gbọdọ̀ pàdé nítorí pé tí tí Ibrahim sọ ni pé ìtọ́lọ́ sọ fún Ibrahim ni pé kọ́ ọkọ ilé mi mọ́ lè kọ́ ibi iná wà láàkì ibi iná wà rúkà ìṣojú wà á máa títí Mẹdínà wọn gbọdọ̀ títí Mẹ́kà. ẹ̀ẹ́n ó ní kí wọ́n lè bá a máa gbẹ̀rù dúró ń bẹ̀ ni. oní fàjálẹ afúídàtà mínàna ti tahwi ile ìrẹ ire jẹ ṣe nírọ̀rùn fún awọn kankan nínú àwọn ọmọ ẹdẹ ènìyàn kí wọn máa ma àti máa lọ síbẹ̀. ẹ tọ́lá jẹ́ pé Ibrahim sọ pé ìwọ Ọlọ́run jẹ́ gbogbo èèyàn ọbẹ̀ tọ́lọ́run gbà á fún ni àwọn ará amákàgbọ́n báyọ̀ kókó ń bẹ̀ níbi ìyẹn tí ó ti pọ̀ jù. oni onífàjà alẹ́ afúyídà támínà náà ti tàwí ilẹ̀ ìhìn ìrẹ́ ọlọ́run jẹ́ ọjọ́ pé ìpín kan nu ọkàn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò mọ fẹ́ràn kọ́tà máa lọ ọbẹ̀. ọlọ́run jẹ́ ọjọ́ pé ìpín kan nu ọkàn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́jọ́ ìfowópamọ́ láti lọ sílẹ̀ ẹ̀ẹ́dì túmọ̀ sí pé kí ni wọ́n lọ sí wọ́n lọ sí lọ́wọ́ lọ sí ni wọ́n lọ sí ni wọ́n lọ sí tàwa fún gbogbo àwọn ànábì ọlọ́run ti ń wálé yẹn. lọ máa lọ máa gbà lọ máa lọ fún nípa àfihàn pé ààyè dẹ́sáàtì ni ibi tí ò ti wú gbogbo ìbú ọlọ́run ní tí wọ́n jẹ́ tí wọ́n mú pọn mu wá fún wọn. ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ àwọn ètò mi ń bẹ mọ́tà tọ́jà pé ibi tí wọ́n ti ibi tí ó ti wú tí wọ́n ti kó wá àwọn gangan fúnra wọn ò ní jẹ́ nítorí kí wọ́n lè bá gba owó lórí ẹ̀gbà tí wọ́n gbé lọ sí mọ́tà tán. àwọn ìṣòro yẹn ẹ ẹ wà á rí ọsàn lóríṣiríṣi ẹn tó kó tiẹ̀ wá láti misra yọ lẹ ti misra mọ́lá torí tọ́ba ti dùn lẹ́nu rẹ kó yẹ jẹ́ pé ti misra lọ́mọ wá kiri ẹn tó kó tiẹ̀ wá láti tọ́kì yọ lẹ ti tọ́kì mọ́lá eléyìí pé wọ́n ní wọ́n pé níta àfojú rí ni o. ẹ tọ́ba dínú ọdún báyìí èyí ó rí oríṣiríṣi ẹran tí ò fojú rí láyé rẹ̀. kéde ló ń ka o nípa jíjó oríṣiríṣi ó rí èyí ó rí mi ìtọ́jú pé kò tiẹ̀ léèyàn mú wálẹ̀ yìí ẹ̀kọ́ sẹ́jọ́ rà lọ́wọ́ rẹ̀ torí pé àìrí rú ẹ̀ tẹ́lẹ̀. ní ìṣẹ́lẹ̀ àwọn ìwé tó pé ilé ìjọba ọdún ẹ̀ ẹran àwọn Australia tó ti jáde jákèjì rí wọn tẹ di ẹran tí wọn kà fúnkùkù fúnkùkù yẹn rí báyìí ọ̀rọ̀ àtẹ ẹgbẹ́ pé ẹ fi ṣe gan yóò ti wá lu ìdí rẹ̀ tí ó ti di yìí ẹ̀. ẹran àwọn Australia fúnkùkù bẹ́ẹ̀ làwọn ti wọ́n mọ́ra wọn ó dà sí ọ̀gá ìṣòro bí wọn bá ti pa ẹ báyìí ẹ rò pé ọ̀dà pupa ni wọn alẹ́ ní ẹ̀sìn tẹ́tẹ̀ náà sì lè lé e báyìí tí ò ní fúnra ẹ̀ tí ò ní dàbí ẹran tiwa. ṣé máa ń ṣe fún alẹ́ báyìí ẹ̀ mọ̀ ọ́dà tí wọ́n dà sí ọ̀gá ìṣòro ẹ sì tún rí ìrísí mi ètò wá láti Somalia tó ń tó bẹ́ẹ̀ jọ tiwa sùnẹ́tì mẹ̀tẹ́lì kì í tẹ̀rẹ̀ Nàìjíríà. lórí ìrísí ni wọ́n ti kó wa nù bẹ́ẹ̀ náà tó mọ ewé ìlú ewé ìlú tó fẹ́ jẹ́ lómi yóò tún lẹ́ bí ìlú jẹ́ yóò tún lẹ́ mọ́ la ó lè bá tẹ̀lé tẹ̀lé ẹ̀fẹ́ lè mọ̀ pé nu àmì àyà ọlọ́run àmì títóbi ọlọ́run bíbí ọlọ́run náà ni àdìyẹn lọ́jẹ́.

oríṣiríṣi èso nípa ọmọ fífi ìjẹ imú fún wọn làálà òun yẹ ṣùkúrú kí wọ́n lè bá mórí ọlọ́run. ẹ̀sìn bí wọ́n ti gbé inú ẹ̀sìn àwọn tó ṣáájú iná ni kí wọ́n máa ti ájì kí wọ́n máa kírun iná lọ wà. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tí ti sọ wọ́n àyè pé inú ẹ̀sìn àwọn ọ̀rọ̀ ṣáájú òun náà ti sáwọn bẹ́ẹ̀ náà sì ni ẹ̀wọ̀n tí anabi isa alayhi salatu wa salam tí wọ́n ń pè ní jésù ẹ̀wọ̀n tọ́lọ̀ ń sọ ń parí nù quran. látàlú ẹ̀jẹ̀ àwọn ìṣòro ọ̀gá ìṣòro ọ̀gá ọ̀gá bá sọ̀rọ̀ rẹ̀ nínú suratu maryam aya twenty nine to thirty two títa ti tú ilé tá a fẹ́ kà lọ́lọ́run ti sọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ jù wà lọ́mẹ̀. ẹ nígbà tí mọ̀mọ́ rẹ̀ tó bí tán ẹ tọ́jẹ́ nǹkan ìmọ̀ lọ́dọ̀ tiẹ̀ bó lè yàn dé bímọ tí ò ní ní bàbá. ẹ ṣùgbọ́n ẹ ẹ ti di é kọ́ ni ẹni ẹni olódodo ni òun náà mọ̀ pé ọlọ́run àtìyé ni. ọ̀gá ìyá rẹ̀ lọ́wọ́ ìfọ́sẹ́ràn ọlọ́run nígbà táwọn yẹn wá ń wá pé Mariam bó lélẹ̀ ìpè jẹ́. ẹ ọlọ́run sọ pé bá ṣàárà ti ilé kọlu kẹfà nùkẹlì ni mo máa ń káánà bẹ́ẹ̀ máa ti sọ bí ìyá ọwọ́ atọ́ka sí ànábì Ìsá. ó ti gbé lọ ibo bí ìgbà tó ń sọ fún ẹgbẹ́ náà ni ẹ bá sọ̀rọ̀. ọkùnrin náà ní ìgbà tó ń sọ fún ẹgbẹ́ náà ni ẹ bá sọ̀rọ̀.

tọ́ba àrùn ọlọ́run ó lè fọ̀rọ̀ sísọ náà tẹnu ọmọ ìgbéjọ́ ọmọ sàn. ọlọ́run wá ti tẹnu ànábì Isa alayhi salatu wa salam tó sì jẹ́ ọmọ èké. ọwọ́ àlùlí ìtẹ́gbà náà kọ́ ọ́ láyé ní abudullah. آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا anabi anabi anabi isa alayhi salatu wa salam ọ wa n sọ báyìí pé ẹni abudulayi láìmọ̀ yìí pé àwọn èèyàn kan bẹ tọ́lẹ́ bí wọ́n rẹ̀ ń sin ọlọ́run wọ́n rà lẹ́bi ọlọ́run tọ́lọ̀ ń sin nǹkan dáa tọ́lọ̀ ń sin ní ọ̀nà àrà wọ́n wà á tó gbẹngàn náà dọ́lọ́run. ẹ ó ní ní abudulá ẹrú sin ọlọ́run mò ń sèyí ata ti alikita ba ọlọ́mọba yóò fún mi jira wájà ala ni nàbí ya yóò fi sẹ́mi la nàbí ọlọ́run wájà ala ni mubarakan aynama kuntu yóò sì fi ìbùkún yóò sì ìbùkún rẹ̀ fún mi yóò sẹ́mi la ti ìbùkún ọmọ wà lára rẹ̀ kí gbogbo òbí yóò ti bá dé ẹ ìtọ́lọ̀ ṣe fún náà nù tí a ti wá ń gbé kọjá ipò tó yẹ kó wà. kórí ẹ kórí ẹ tọ́kọ́ lọ́dún kó sì tàdó àwọn bọ́lá wọn jẹ́ kójú rẹ̀ ọ̀dà kó sì là ń tó tán bọ́lá wọn bá ti gbọ́rọ̀ kàlẹ̀ yẹn gbọ́dọ̀ ti gbẹ gbàgbé ká. oníwájà aláàbí ọgbàrá dan ọlọ́run tèmi ní alálùbáríkà àyínà máa kún tún yòówù tí ń bá dé. àyínà máa kún tún yòówù tí ń bá dé wà ó sọ ní ibi sọlá ti wọ́n zàkà ti máa dòun tó háyà ọlọ́run ti ti sàkọọ́lẹ̀ fún mi ó ti pàṣẹ fún mi ìgbé kí n máa kírun kí n máa yọ zàkà lókùrúgbà tí n bá ń bẹ ní ààyè. ọlọ́run bá ti sọ ní sàkọọ́lẹ̀ fún mi ní ìṣẹ́jú ọ̀rọ̀ tí o ní ìṣẹ́jú máa yọ zàkà lókùrúgbà tí n bá ń bẹ láàyè. ẹ̀sìn túmọ̀ sí pé àti ìrun òun náà wà nú ẹ̀sìn tiwọn náà. ní ìṣẹ́jú mọ̀ sí àti ìrun wọ́n bá rán bí wàhálì dàtí ọlọ́ọ̀ni kì í jẹ́ ń tí ọmọ ti dáadáa sí ìyá mi. ẹ wàlámù yẹ jẹ alimi ìjàmbá ọrọrùn tẹkíya ọlọ́run ọba òsèmí ní ẹni tí láti ẹ̀dá tí ó jọ lórí ibú àbí tí ọmọ ìtakò bàbá yẹ tí ọmọ ìtakò bí ẹ. ọlọ́run òsèmí ní ẹni tí láti ẹ̀dá àwọn olóògbé ìjọba ìtakò yẹ ẹjẹ ọmọ jẹ gàba lórílẹ̀ Ọlọ́run ṣe ní bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ ajì Ọlọ́run tún sọ nínú aṣọ àtọ aláìwọhàn aya ninety seven ọlọ́ni wálé láàyè alánà ti fi jòlè méjì mani tatọ́ àyìnlẹ̀ ibi sẹ́bílá wà máa ń kẹ́bọ̀rọ̀ fàyín náà ńlá àgbàní yóò ní ànilẹ̀ àlàmì ọlọ́ni ọ̀ràn yẹn lọ jẹ́ lórí àwọn èèyàn. kò sí àdáyẹ lílà rẹ tó jẹ́ mùsùlùmí àtẹ́tí èdè mùsùlùmí. ojú ọ̀ràn yẹn ni a ti jẹ́ lórí àwọn èèyàn. ẹ̀ ń láti lọ ọbẹ̀ wàmọ̀ ń sáfárà ti kèèrè ìtọ́lọ́ fàyí tí ò lọ sí àjì náà àbí tí ò ṣe ìbáàdà kan nu gbogbo ìbáàdà tọ́lọ́ mú wá fàyí ń sáfárà yíyó nàá nílà àlámì ọlọ́run rárá kájọ gbogbo ọlọ́run tó gbogbo ẹ̀dá pátápátá tí ẹ bá ní ìmánì sọ́dà bí òkè sọ́dà bí ìtànẹ́bí wa sallallahu àbí sọ́dà bí Abubakar kò sí nǹkan kan tó ní ìpè nù ọlọ́run. ọlọ́run. sọ pé sọ fún Ibrahim adigunjẹ pé sọ fún anabi torí ọ̀nà méjì náà làwọn wọ́n sọ pé ọlọ́run sọ pé wá sí ń fi nà á ti bẹ̀rẹ̀ hajj máa kéde hajj fún àwọn èèyàn. sáà nàbí ọrụ lọ́lọ́ ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ tó bu akínlé yìí tó bu akínlé yìí ẹ̀hẹ̀n tá a bá wo bíbá ọ̀rọ̀ bọ̀ Ibrahim ni ẹ̀ tọ́wájá pé ìfipá àtúntò pọ̀ nù Quran. bí kò máa bá dọ̀míru ẹ̀ dọ̀míru kúrónà nǹkan bọ̀ kò wá yí sí mi ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà so àjẹkọ́ bá nàbí wa sálàlá àlè ọ̀sálàm náà. ẹ̀ẹ́ nígbà tí anabi Ibrahim kọ́kọ́ lé ọlọ́run tán ọlọ́run sọ pé wàá fi ń fi ní àtìbẹ̀lẹ̀ àjì kéde fáwọn èèyàn pé kí wọ́n wá máa ti àjì nílé olúwa. sì wà nù kàwé lẹ́yìn ìgbà tí anabi ibrahim aleṣọlá tó sàn tó kọ́ káàbà tán ó sì gun òkè sọ̀fà lọ ó sọ pé yá ayú anáṣu iná lá àkọ́jà àdínà lákùn bẹ̀rẹ̀ àjì fàájú ọlọ́wọ́ bá ti yọ̀ǹda fún yín pé kẹ́ ẹ máa ṣe àjì ilé olúwa o ẹ̀yà máa wá sí o. ó lọ sí ọgbà náà lọ́wọ́ kó tó gbèsè lọ́sì wo pé wọ́n ọlọ́run kò séèyàn ń bí táwa ní ń pè ọlọ́run bá sọ yín pé àwa la la jẹ tí wo mu dé ti gbé àwọn èèyàn ní tiẹ̀. ẹ̀sìn tá a ní o ṣe nípa ọlọ́ọ̀tì ẹ̀wá ti ń pè ní àdìbẹ̀lẹ̀ hajj kéde fáwọn èèyàn ipe kó wọn a máa ṣe hajj. ọlọ́run ní kí ló ń bọ̀ ní ìfowópamọ́ kó kó lórí òkè sọ̀bà ó tó lọ sí mẹ́ríwá ó tó lọ kékeré náà ibẹ̀ yìí èèyàn ọlọ́run ti ṣáájì lọ́rùn àyàn wa mà ti ájì o. ọlọ́run ti yá olùkàrí dá láàrin àwọn èèyàn kan wà á mọ wábẹ̀ lẹ́tí ọmọ fẹsẹ̀ rìn. àwọn ìṣúná náà tó ń lọ wá wábẹ̀ lẹ́tí ọmọ fẹsẹ̀ rìn. mọ́tò sọkùnrin o dáhùn rọ́ọ̀jìlù nìyẹn o ẹ̀ ń tọ́ fẹsẹ̀ rìn ní rọ́ọ̀jìlù ẹ yá tó kárí já la wọn wà á bá lẹ ẹtí ọmọ fẹsẹ̀ rìn. wàhálà akúnlẹ̀ gọ́ọ̀mìnrin tí wọ́n sì máa fún gbogbo nǹkan apánú iná ìnira fún mi àti ntọ́bàjọ́ rà fún mi bàálù táǹgò náà ní ìsìn apánú lòun náà. torí pé ràkúnmí ọmọ ẹgbẹ́ wọn sáyẹrẹ tọ́pọ̀ nígbà tó bá pánú ọlọ́run ti dáadé mi wípé ó ní ibìkan tí máa kọ́ ọlọ́run ti dá ń da ìmọ̀ tó jẹ́ pé ó níbi ìkan tó jẹ́ pé tó bá kẹnu sí omi tí wọ́n bá fẹ́ sáwù yọ ọ̀kọ́ mu mi tiẹ̀ ní wọ́n fẹ́ mu tíráàbù wọ́n tó wá ní kó tó mu omi mi omi mi ti bá mu ó tó ní rìsáfẹ́sì kan níbi táǹkì kan àpò kan nínú tí ó jẹ́ pé pẹ̀lú ọmọ lọ nígbà táwọn èrò ìrìn àjò tí wọn ò bá rómi mu rárá tó wá di kó le tán yányán wọn para fún mi láti lọ gbé omi tí wọn gbé jáde ní tí ó sì mọ̀ tí wọ́n mọ̀ wọn. láti lè ṣe ilé ìwòsàn bàbá àti ìjọba ń mọ omi ọlọ́run wa ẹ máa rí tó àwọn èèyàn àwọn tó gbé irú nǹkan apánúbáwọn náà ni wọ́n mọ̀ ọ̀gùn wá sí mọ́ta. yàtí nàmi kúlẹ̀ fàjẹ́ ní àmì ìsìn wọ́n máa wá láti bí àwọn agbègbè tó jìnnà jìnnà sẹ́yìn gan ọ̀mọ̀ ń parẹ́. wọ́n máa tó jìnnà jìnnà. ń parẹ́ ìgbà amẹ́ríkà gan dáyé náà táwọn èèyàn wọn lọ láti lè dé ńlọ sí hajj ẹ̀sọ́rọ́ eh, amẹ́ríkà kọ̀ọ̀kan sí yẹn bẹ̀ tẹ́lẹ̀ àwọn yẹn kan ní àfilẹ̀ rẹ̀ nínú àwọn èdè tó dìbẹ̀lọ́pù láti lamẹ́ríkà wa. ẹ eh, britain ló ti wà tipẹ́tipẹ́ ẹ eh, ọlọ́run sọ pé yá sí iná kàmí kó lè bàjẹ́ ní àmì ṣe wọ́n wàá máa bá ọ láti bí àwọn agbègbè tó dènà. ìyẹn ṣáájú mọ̀nà fi aláhùn àwọn náà wàá fojú ara wọn kí ní oríṣiríṣi si tí ń bẹ fún ọmọ ká. àwọn ara wọn ní oríṣiríṣi ẹjọ́ bá ìbáàdà lọ yóò bá lọ. ẹjọ́ bá nǹkan ayé yìí lọ yóò bá lọ. yóò sì ní tó òun lọ fojú fún ẹlòmíì bẹ́tẹ́ tó ọwọ́ kọ́ lọ bẹ̀ owó tí ọ̀nà kọ́dún kan yóò ti pa yóò tún pa ìlé mọ́. ìta fẹ́ lòmíì náà ni pé ọlọ́run ní gbogbo èèyàn ìníkó kéde fún. ìta fẹ́ lòmíì náà ni ọlọ́run bá pàṣẹ máa ń rẹ̀ ẹ́ tuntun bẹ́ẹ̀ náà ni ọpọlọpọ oríṣiríṣi akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀rí pé bó ṣe ń wà lọ́dọ̀ wa náà ló wà lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti tó bó ṣe wà lọ́dọ̀ tó wà lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ìṣesí ó lè síra wọn. o náà ní pé alikori dọ̀sọ́ musa rọmọdánì alẹ́lẹ́dí náà kọ́bílà ni ẹ̀ nígbà tá a bá tó àyà yìí táà ń tu tá a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàdú lórí pé àyà yìí náà ti ń tọ́ka lórí àwẹ̀ rọmọdánì ni tó jẹ́ pé àyà tá rọmọdánì ti ń bọ̀ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ṣé àwẹ̀ rọmọdánì tọ́lọ́ sí lọ́rùn wa ìjà wọn tó ṣáájú táwẹ̀ náà lọ́lọ́ ní kí wọ́n mọ gbà àdìlásìkò mi lòdì kí wọ́n mọ gbà àwẹ̀ àwọn ètò tẹ̀sán jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ lórí àyà yìí òun náà ní pé ọlọ́run kó wa ń rò nípa ààwẹ̀ lásán ni wípé òun ṣe ààwẹ̀ kan lọ́rọ̀ yẹn lé wọn lórí òun sì wá ṣe ààwẹ̀ lọ́rọ̀ yẹn káwa náà lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àṣẹ wa dé báyìí sí wa wípé oṣù Ramadan ni. ìjọba ní kò sí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ìgbẹ́ lọ́wọ́ yìí pé náà ni Ọlọ́run lọ́rùn ẹ̀yàn lórí àwọn tó ṣáájú. lọ́rùn ẹ̀yàn lórí àwọn tó ṣáájú. pàtàkì jùlọ àwọn yahudi àtàwọn nasọra ṣùgbọ́n nítorí pé wọ́n máa ń jírọ̀ nǹkan wọ́n ti máa ń jírọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́run náà ni a fi sún sún sún ni a fi sún kù nu rọ̀mọ̀dá àti wọn gbàwé nu rọ̀mọ̀dá mọ́. ẹ wọ́n ní tó ti tẹ̀lẹ̀ sí wọn ni pé rọ̀mọ̀dá mi ọgbọ́ sí àsìkò ooru. nítorí pé wọ́n sọ pé rọ̀mọ̀dá mi ọgbọ́ sí àsìkò ooru wọn àwọn onímọ̀ sọ àwọn onímọ̀ sí ẹ̀rí pọ́ọ̀tọ̀ pé e, Ramadan kan ọbọ̀ sásìkò ooru fún wọn. àwọn onímọ̀ gbọ́ wá lé fún wọn láti gbà. ìyẹn bá wá fún káwọn onímọ̀ gbà àwẹ̀ ẹnu ooru mọ́. bẹ́ẹ̀ sì ni àwẹ̀ tiwọn tí wọ́n bá ti lè jẹun ní mọ́gírẹ́bì ó tó di tí wọ́n bá jẹun lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ tán ẹ bí alẹ́ tí wọ́n máa jẹun ó tún di ọjọ́ kejì dé bí àsìkò ń tó máa jẹun. bẹ́ẹ̀ ni ìṣẹ́ àwọn ìwà tó bá ti jẹun lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ bá wọ̀ ó tó ti rú déédéé. láti ò láti ò sí ọ tó bá ti dalẹ̀ tíráwọ̀ tíráwọ̀ tíráwọ̀ ti jọ lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ tí a bá ti lè gbàgbé sùn lọ lẹ́yìn oorun èèyàn gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́ lọ́dọ̀ tí wọn. tó bá ti lè gbàgbé sùn lọ lẹ́yìn oorun gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́. ọgbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́ ọdún tíjọ́ kejì ni. ẹ inú wa lé fún wọn pẹ̀lú. inú wa lé fún wọn pẹ̀lú. ní a ti wá wá ọ̀nà àbáyọ. ẹ bá wọ́n náà àbáyọ nílẹ̀. ló fi wá di wípé wọn ò lo rọ̀mọ̀tà mọ́. ẹ ẹ ti rí pé ì láti pé bàbá mi rò sọ̀rọ̀ táwọn ojú. yọọ máa jẹ kéèyàn má ti kó ojú àtàsìkò ẹrùn. yọọ máa jẹ kéèyàn má ti kó ojú àtàsìkò ẹrùn. ṣùgbọ́n ìmọ̀ ojú òṣùpá kàá lọ́jọ́ ọdún ni ọmọ ẹni ọjọ́ mọ́kànlá àti díẹ̀ àti wákàtí díẹ̀ lọ́jọ́ ọdún ẹni túmọ̀ sí pé ó lè yí yíyí kọ́ wá yí ti di ẹ̀hún ó sì lè yí yí kó yí bí òjò báà náà ti bá yí nìsín ìyí ò ní ọ̀wà àtẹ́wọn lọ́rùn ẹni ẹjọ wa pé àwọn máa fi àsìkò tiwọn sásìkò ọyẹ bíi dìsẹ́mbà ń bọ̀ ẹ àkùnjẹ wa fi ti wa gba tiẹ nù ẹ pẹ̀lú fẹnu wọn ẹ eh, apákan náà àwọn onímọ̀ ti sọ yìí pé pé àwẹ̀ mẹ́ta tá a sọ yẹn ní gbogbo ní gbogbo lọ́lọ́run sí lọ́rùn ẹ̀yàn láwọn ẹni àkọ́kọ́ lórí. ìgbésẹ̀ àwọn mẹ́ta tá a sọ yẹn lọ́lọ́run lọ́rùn ẹ̀yàn láwọn ẹni jẹ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ẹ̀ ń tọ́ tẹ̀sùn jù náà làkọ́kọ́ tá a kọ́ wù wípé pẹ̀lú ayàtọ̀ ọlọ́run fún wa yìí ọlọ́run kàn ń sọ fún wa wípé òun ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lé wọn lórí òun ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lórí wa lórí wẹ̀lẹ́yìn ọ̀rọ̀ yìí ló tẹ̀ wá sọ fún wa pé Ramadan ti wà. wọ́n ti wọ́n ti pọ̀ jù ní pé ọlọ́run ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lé wọn lórí ẹ̀wọ̀n ti ọ̀rẹ́ lọ́rọ̀ lórí ìkàwọ́ náà fún ara rẹ̀ parí agbórin kẹ wà nìyẹn. ẹ àwọn àbọ̀tẹ́ agbórin kọkànlá. ọlọ́run bá sọ pé làálà fún tàtàkù kẹ́lẹ́ bá àpáyà ọlọ́run ni o. ẹ nǹkan mẹ́rin láyẹ̀wò dàbẹ̀ eléyìí. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé làálà nínú Kùránì kí làwọn ìtumọ̀ ti máa ń tọ́ka sí. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà sì nínú èdè lágbáwá ayẹ̀wò náà wò. ẹlẹ́ẹ̀kejì ìní pé gbọ́ ọlọ́run sọ pé làálà fún tẹ́tẹ̀fún ẹ̀kẹ́ ilé bá àpáyọ̀ ọlọ́run tí ṣe tẹ́tọ́wá tí la gbà lérò pẹ̀lú tẹ́tọ́wá tó ní ṣe máa wà nù Qur'an. ẹ bó ní ṣe máa wà nù Qur'an. ẹ ẹlẹ́ẹ̀kẹta tó ní sàkúnà ẹ fíìlì àti fáìlì nìyẹn ó ní ìdìmọ̀ búrú bì ní kí lọ́lọ́ ní kẹ́ ẹ báyà kí lọ́lọ́ ní kẹ́ ẹ sọ́ra fún ẹ á ti wádìí ìlú náà. láti ọjọ́ tó ń bẹ̀ fún ẹ̀yẹ fíìlì àti fáìlì ó ní ìdìmọ̀ búrú bì ní kí ọlọ́wọ́ bá ti sọ́ra ká báyà kí lọ́lọ́ ní kẹ́ ẹ yóò ti jẹ́ mọ́ búrú bì lónìí yóò ní di gbọ́rùkù inú gbàwo ni so a ti àyẹ̀wò rẹ̀. yóò ti bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé nígbà tó lọ́wọ́ ń sọ yìí pé 'ala al 'ala ẹ máa fura yín lọ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run. láti náà ni lọ́wọ́ àìsàn tó sí ṣé ìyàtọ̀ ń bẹ láàrin àlìbírù wà tẹ́kọ̀ọ́ ni dáadáa àti ìbẹ̀rù ọlọ́run. nígbà tó lọ́wọ́ sọ bẹ́ẹ̀ yẹn ṣé ìyàtọ̀ wà bẹ láàrin àlìbírù wà tẹ́kọ̀ọ́ ni dáadáa àti ìbẹ̀rù ọlọ́run. ẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ nípa làálà tá a wí yẹn nínú èdè lárúbáwá làálà harafi ni nínú àwọn ọmọ ẹ̀yà iná ọ sọ pé iná zayidan kọ́ ìmú ṣèyí dágbájú ṣèyí jẹun tó dìde bẹ́ẹ̀ náà ló sọ pé làálà zẹ́yìn dáńkọ́ ìmú ó ṣeé ṣe bóyá ṣe ibi ìdìdẹ̀ tó dìde. títí ẹ̀dọ́ òdìdẹ̀ tó dìde ẹ̀hẹ̀n tí túmọ̀ sí pé iye tẹ́tò ní nà ń ṣe ló náà ń ṣe ṣùgbọ́n nínú ìtumọ̀ wọ́n yàtọ̀ sára wọn. ẹ ló túmọ̀ sí pé tẹ́tì ní nà ń ṣe lòun náà ń ṣe ṣùgbọ́n nínú ìtumọ̀ wọ́n yàtọ̀ sára wọn. ẹ lílo làálà yẹn ọwọ́ akúsọ́nà méjì. lílo làálà yẹn ọwọ́ akúsọ́nà méjì. ìgbà míì wọ́n lò nílò wípé ọmọ ìyá ìnà ni. nígbà tó bá wọn lò nílò wípé ọmọ ìyá ìnà ni. ẹ ìtọ́ba jẹ́ tí a ti rù yín kọ́ yẹn ó kò ní rọ́pùrù. àtọ́kù là á nà sẹ́yìn dáńkọ́ ìmúni. ìgbà míì wọ́n ó sì lò nílò àràfí. yọ wà á jẹ́ àràfí jáàmù. wọ́n wà ní làálà sẹ́yìn dáńkọ́ ìmúni. so wọ́n wọ́n yọ wà á lò ní àràfí jáàmù yìí. ẹ̀ à ń bọ̀ wá síbẹ̀ yẹn tí a bá lò nílùú nílùú ọmọ ya ìdínà ẹ ìtọ́kọ̀jù lọ àwọn onímọ̀ wọ́n wà lórí pé láàmù àkọ́kọ́ ike ara rẹ̀ náà ni làálà yẹn pé láàmù àkọ́kọ́ ara rẹ̀ náà ni. apá kan sọ pé rárá ike allah gan ni sílẹ̀ ṣùgbọ́n láàmú àkọ́kọ́ arúgbó sàkí ìdìdógó ń kẹfà mọ́rọ̀ ni nígbà tó ń sàtọ́ pé wáyé ná làrú làhá ìlú nítorí láàmú ti bẹ́ẹ̀ bí áàbò ìlú náà ní bẹ́ẹ̀ bí Allah yìí. ẹ ìbéèrè tó súnmọ́ jù òun náà ní ibẹ̀ làálà odidi ẹyọ kan náà ni ṣùgbọ́n nú èdè nínú èdè ìtọ́jẹ́lábà àti èdè ìjẹ́lábáwá ìgbà míì ìyá máa di árabi mi ìyá máa gbé mi kéèyàn ọkàn sọmọ kéèyàn ọkàn sí sọmọ àti ọ̀rọ̀ sọmọ wọn sọmọ èké mi gan tí báyìí kó bá mọ èdè dáadáa ó lè má jẹ́ èdè yẹn gbàdé yẹn bá sọ nǹkan mi nítorí pé yẹn ti jẹ àwọn árabi kan bẹ́ẹ̀. ṣùgbọ́n ó máa ń rán ṣe ìkan náà ni ṣùgbọ́n nígbà tí wọ́n ti rà sí ìbá sọ̀rọ̀ èyí máa ń dá àbí nígbà wọn. èdè yóò sọ pé gbé abọ́ wá ìyẹn ni pé gbábọ́ wá. bẹ́ẹ̀ èyàn inú ara àti tó ti kó jọ èyàn ti gbé mi mbẹ. èyàn lè sọ pé làálà zéyé dáńkọ́ ìmú èyàn sọ pé àlà zéyé dáńkọ́ ìmú èyàn fi tó fi láàmù tó fi láàmù mi. Eh, ìyẹn ìyẹn náà ń bẹ tó èdè lárúbáwá ibi aláhu yẹtẹ́kìlá ìjìbá ti fàyà ọlọ́run o alahu yẹtẹ́kìlá ẹ̀yin wọ́n fi wá pè lá alahu wọ́n sọ pé alahu yẹtẹ́kìlá so irú òní wọn rí ní ẹbí wa tẹlẹ àpẹẹrẹ kí láàmú sára rẹ níní àbí wọn kàn gbé mi nù nígbà táwọn mi bá ń sọ̀rọ̀. ẹ ẹ làálà yìí ọwọ́ á ní ìtumọ̀ tó pọ̀ ní èdè lárúbáwá ẹ àwọn míì ti wọnú ara wọn màá tọ́ka sí márùn-ún níbẹ̀ báyìí. lè tọ́ pàtàkì bẹ́ẹ̀ ẹ alákọ̀ọ́kọ́ òun náà kọ́jẹ́ pé wọ́n ń lò fún tààrọ́ jì kéèyàn ṣàgbé lé nǹkan. ẹ ló ní ló ló pọ̀ jù ní lílo lóde wà nù náà إذا لقيتم فئة فاخلدوا واذكروا الله كثيرا لعلكم تفلحون ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdá aláfi tó ń fi ata ń kẹ bá pàdé apá ìjọ kan nínú àwọn ìjọ àwọn kébèrè ẹ̀ fákìbùtù ẹ̀yà afẹsẹ̀ yín rinlẹ̀ yẹn bẹ lójú ogun ẹ wàdúkúrú ńlá àgbẹ̀bí rọ ẹran tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà nínú tí wọ́n sọ òkè ìṣòro di pẹ̀tẹ́lẹ̀ òun náà ni ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà. ọlọ́run sọ pé làálà fún tòtúlẹ́nu kẹ́lẹ́ bá a jèrè lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ní bẹ́ẹ̀ ni

ẹ eh, ìgbà míì sì ń bẹ tó ṣe wípé ẹlẹ́ẹ̀kejì wọn ò lò fún ìtumọ̀ ìbẹ̀rù. ìgbà míì sì ń bẹ wọn ò lò fún ìbẹ̀rù lẹ́lẹ́kejì. Eh, bí kọjá pé èèyàn bẹ̀rù ọ̀tá. bí kéèyàn sọ pé tọ́lọ́ ń sọ pé Allahu alladhi anzala al-kitaba bil-haqqi wal-mizana wa ma yudrika la'alla as-sa'ata qarib ọlọ́run sọ pé òun ọlọ́run òun ló ń sọ tíra kalẹ̀ pẹ̀lú òdodo ẹ òun ló ń sọ òṣùwọ̀n ló ń sọ kalẹ̀ tẹ́ẹ̀fì máa ṣe ìyàtọ̀ láàrin òdodo àtirọ́ ọlọ́run ní wàá máa yudrika làálà tá àtàkọ́ yìí kí ló fẹ́ mú ọ mọ̀ ipe òpin ayé tó súnmọ́ ni. ẹ ìyẹn ni pé àfa oná lòpin ayé oná níjọ́ gbin àlìkìyàmà. ẹ ipe ìsúlọ́fẹ́ mú ọ mọ̀ pé ọjọ́ gbin àlìkìyàmà tó súnmọ́ ni ẹ apá kan náà onímọ̀ wọ́n sọ pé àtàkọ́kọ́ àti kejì tá a sọ yẹn pé àtàwá kóòrò ni ìrètí nǹkan ní túmọ̀ sí. tọ́ba á jẹ́ pé tí à ń retí ń tọ́ da téèyàn nífẹ̀ẹ́ ni àjẹpé yọ́ọ́ máa jẹ́ tààrọ́ jì ìsàfọkàntẹ ẹ náà ní pé làálà fún tòfúlẹ́nu ṣùgbọ́n nígbà tó wá jẹ́ pé téèyàn retí nǹkan bẹ̀rù ni ẹ̀rù ọmọ jẹ́ lèlè ìṣfàt ipe nta bẹ̀rù nta bẹ̀rù ló ń jẹ́. nínú èdè lárúbáwá nínú èdè lágbáwá làálà yẹn wọn èé lo kókéné kan àfi ń tá a bá ti mọ̀ pé ọ pọ́sibù láti gbé kó ṣẹlẹ̀. làálà yẹn wọn èé lo kankan abẹ́kẹ́ta wá tẹ̀lé ó ti lè wá ṣẹlẹ̀. àwọn èé lo kókéné kan àfi ń tá a bá ti mọ̀ pé ntọ́rọrùn láti gbé kó ṣẹlẹ̀ ni. ṣùgbọ́n ọlọ́run lò fún fẹ̀rẹ̀ àwọn ẹ ìgbé nú ọ̀rọ̀ tí fẹrẹ àwọn sọ ni ẹ ṣùgbọ́n fẹrẹ àwọn lu fún tó lè pé kò sí ìdè kọsẹlẹ ṣùgbọ́n fẹrẹ àwọn rẹ bí ìtàn rẹ tá a ti mọ nínú ẹ tó ṣe yí pé ọjà gàba lórí ẹgbẹ kọ ni kó sì jọ rẹ lójú. ìjọ pẹ̀lú káwọn èèyàn jọ àtàwọn ọmọ ìfẹ́lẹ̀ àtàwọn tí ìrìnsọ ọmọ ìfẹ́lẹ̀ ó kún ọjọ́ ó ní àná rọ bùkú mu lẹ àlá ó lè mi ní olúwa yín kọ́ ga jù. Ìtò nǹkan mọ̀ nù ara rẹ̀ fóun èso olúwa. Ṣùgbọ́n kò sí ìrẹ́ni kankan tí ó jẹ̀rú bá. Ọlọ́run nípa kábàrú lọ́rùn nàkàlà àkìrọ́bì wáyé kú rọ̀sùlà ọlọ́run ní bó sì ti sọ èyí tí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ajẹ́yà rẹ̀ èyí tó ṣe kẹ́rin náà aṣọ̀yà ìlé lórí. ọlọ́run ní ìlú ti kọ́ ọ̀sẹ̀ ọlọ́run ọ̀rọ̀ wa wọn náà jẹ́ àìsí oyin ṣe é bọ̀ tẹ́lẹ̀ bákan náà ló ṣe ṣe ẹ apáta náà ọlọmọ sọ pé Ọlọ́run jẹ ń yá ata yé ó sì tún jẹ ń yá ata lè fi á mọ láyà ń fún wọn sí. apáta náà ọlọmọ sọ pé ìbáyà ẹ tó wọn sí ìṣòro ọmọ yẹn ń yá ata yé ó sì tún jẹ ń yá ata lè fi á mọ. ọlọ́run wá sọ̀rọ̀ pa fìràwù yìí nípa bó ti lo làálàá tiẹ̀ òun náà nínú sọ́ọ̀tù gáfíìr àyà 36 àti 37 seven. sọ̀rọ̀ nípa bó lo tiẹ̀ ẹ bóyá yìí lọ bọ́ sọ́kàn yìí ẹ ó ní ọlọ́run sọ pé wàtọ́ làbẹ̀rẹ̀ àwọnù yà á máa nu kúni ní sọ́rọ̀hán láàlì abùdókòlè àtibáàbà àtibáàbà sàmáwá ti fa àtọ̀lé àyílá ìlàhì Musa wáyé ní làbùnúhù kábíbán. وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل wàmà kẹ́hìndú fìràhùnà ilà fi sábàbẹ́ ọlọ́run sọ pé fìràhùnà ọsọ fún asọba lójú rẹ̀ mínísítà rẹ̀ oníyà hamanu ìrẹ̀ haman ẹ̀ ibnili sọ̀rọ̀ han má gbàgede má gbàgede kankan má fún mi ẹ̀ òkè tí ó ga dáadáa tẹ̀tẹ̀ ìbọn má fún mi láàlẹ́ abudugole atuba tibi làálà tó lónìí yẹn làálẹ abudugole atuba kílẹ bá a débi ojú ọ̀nà ti bẹ́ẹ̀ sámà. sọ́mà bí o tètè ṣùgbọ́n ìtòjú tó ṣojú lọ́wọ́ pọ̀ ó ti lérí lérí nígbà fún sáwá dé ti wá àti báwọn èèyàn àwọn èèyàn náà wà ń wò sá ọgbọ́dọ̀ jẹ́ pé fíráwùnà yìí náà lọ́lọ́run síbi àwọn kan ti sáájú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́wọ̀n náà jẹ́ táwọn náà wà lórí ipò rẹ̀ bí olúbàdàn àìmọye olúbàdàn tó ti jẹ kó tó wá kàn wọn bóòlù ó ti ajẹ́ bóòlù lọ́lọ́run sóò lọ́dọ̀ àwọn tó sáájú náà ni àwọn kan ti ń ronú báwọn. ọwọ́ àwò yìí pé bóòlù wọn ti wá sí pẹ̀lú musa yìí nítorí wọn ó sì pẹ̀lú ẹ̀ ní pé kò burú ẹ̀ẹ́dẹ́ ìtaàtì ní pé gbogbo tí musa sọ pé ọlọ́run kan bẹ lókè wọn èmi kí tí wọn bọ pẹtẹ sí ńlá ìbílẹ̀ wà á gbó lọ láàlẹ atọ́lérò ìlà ìlà ìmùsà ẹ kí n lè bá a lọ nàgà tí ń wú ọlọ́run Mùsá ti wí tí n bá wa bá bọ̀ ọ̀sọ́ pé kẹ́ni ẹlòmíì ni ó náà ni ó ó ní tó ń bá wa bá bọ̀ ní iye gbogbo yẹn wà á mọ̀ mí sẹ́. ọ̀rọ̀ náà ti ṣe pé yẹ́wò ìṣòro tó ń bẹ̀rẹ̀ àṣẹ àwọn ẹ̀rọ ìṣòro náà ti lọ́wọ́.

wáyé ní ilà àdónú kàdíbà ó lè fẹ́ tó lékè nú ẹ̀mí mi ni wípé irọ́ ni Musa ń pa. ọlọ́run ní wákàtí alikazu yìí náà ní Firaun náà sún amalihi ọlọ́run bá ti ti sẹ́tì Firaun náà ń ti bá ti ti lọ́sọ̀kùn yẹn. ọlọ́run ní wákàtí ní sẹ́bílì bọ́lá ọba ti gbé kú lójú ọ̀nà tọ́lọ́ nìyẹn. wọ́n lọ sí sọ́kùnrin náà lójú ọ̀nà ọlọ́ọ̀ni wà máa kẹ́yìndù fìràwọ̀ náà ilà fi sábà ètè tí fìràwọ̀ náà ń dá òfu lásán lọ́jà tì. òfu òfu lásán lọ́jà tì. ẹ fìràwọ̀ náà bẹ́ẹ̀ ó ti borí la kẹ́yìn wọn kọ̀ ọwọ́ adájọ́ ọgbọ́n pé òun lòun ó gbó gẹ́gẹ́ lómi o nítorí bá ti bà bọ̀ ìgbà náà lẹ́wàá máa lò. fìràwọ̀ náà ọlọ́wọ́ bá ọba tó yẹ pé ṣíkúmọ̀ tó ga ní bẹ́ẹ̀ bí iṣẹ́ rẹ̀. ọmọ tó ga ní onìkan náà ló yé. ibi tó ń lọ bá fọ̀rọ̀ sí kéèyàn bá fi bẹ̀ tó má jẹ́ pé èèyàn wà èèyàn tó á jẹ̀bi àbí yóò tó wá ṣe sí ẹgbẹ́ yóò tó fi takùtọ̀ lọ́hùn. nígbà ó sì ti wọ́n ti ń wọ́n sì mọ gàdù òde tó lọ. ẹ̀nígbà pa àwọn pin wọn wá dájú. àwọn náà ti rí pé ilé ìdíje gbèsè wọ́n bá kájọ gbá kọ́jú orí àwọn náà ní òwòlé. àwọn tó wá sọ pé fìdáwọ́n náà wá gùn ún lọ. wọ́n ní gbogbo àwọn èèyàn wà ń kálẹ̀ o. ọwọ́ á mú ọ̀pá rẹ̀ ó sì gùn ún lọ tó o ti mọ̀ pé wọn ò di wọn ò rí ojú ọ̀nà sọ́mọ̀dé ọwọ́ ń ta ọba rẹ̀ lókè ìdè ń ta ọba lókè lọ́ba ń lo òkè ó sì ń jábọ́ ó sì lè ń jábọ́ ó sì ń jábọ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ìdè ń ta òkè ní ń jábọ́ àwọn yẹn ti rí bí ẹ̀jẹ̀ mọ̀ rí ìrọ̀ ọ̀nà bá sọ̀kalẹ̀ ó ní ọlọ́run mú sá òun ti pa ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ ń e ti ó ní anarọ̀ gbogbo mu làálàá ó ní ọlọ́run yìí tó ga ọlọ́ni bá kága owó awúnẹ̀ká lálẹ́ àkìrọ̀ sí wálíkùlá. nígbà náà lọ́lọ́mọ àtẹ̀ wàá fi yàwó tó ti ń jẹ lọ́wọ́ eh, gbogbo tí ń ṣe tẹ́lẹ̀ lábúrú ọlọ́mọ àfi yẹ jẹ́. ẹ bá ti ń kéde kó nǹkan lágbára kankankan ọbẹ̀ ọbẹ̀ borí làákà yìí ní kó tó kònú ọjọ́ pọ́dọ̀ rẹ̀ lọ́mọ lọ́dọ̀ rẹ̀ lọ́mọ jáwó sí. ẹ bá ń kéde kó nǹkan lágbára kankankan ọbẹ̀ ẹnìkan ó sì gbọ́n ó sì lọ́kọlọ ó sì mọ̀ nípa bísíǹsì ó sì lówó lọ. ẹ tó bá lọ pé ibi ọ̀ ń lọ yìí wọ́n kàn máa gbowó ojú ni. yọ kàn máa gbowó ojú lásán ni ọlọ́run ní ojú ó àwọn onírara owó onírara òun láì ti mú èémú èémú ìbéèrè owó gangan lẹ́yìn five naira báwọn ọ̀dà. onírara ìjọba ìbéèrè owó lásìkò tó wọ́n níyì ni o onílẹ̀yìn bá sọ́ọ̀dì lẹ́yìn fifty naira fifty naira ló pè lẹ́yìn fifty naira táwọn ọ̀dà lẹ́yìn fifty naira táwọn ọ̀dà wọ́n á sọ fún pé tèmi náà bá ẹ tóbi mélòó bẹ́ẹ̀ ọlọ́run máa ń pọ̀ fún àwọn ọmọ lílọ́gọ́rùn-ún. tèmi náà bá wà lásìkò pa náà mo ní tèmi náà bá rẹ̀ bí ogún èèyàn tí bá ń dá títí títí rẹ̀ ara jọ fún mi ṣé èmi náà ò ní máa sọ wá ìdára ṣé mo ní ìdílé ìjọba mọ́. tí ẹ bá jẹ wá gbé ogójì èèyàn ó ti dọbẹ̀ ní kí wọ́n bá two thousand lójoojúmọ́ ní àwọn ìwádìí ń lọ lọ́nà olómi lọ́nà lọ́nà akẹ́dàmì yìí ni ẹ máa jókòó sí gbà náà látọ̀ lórí bíríjì olómi lọ́nà ọdún tó kó ohun tó tó tó tó tó gbà wọlé ẹ ẹ bá ti kunú ẹ ẹ tó sì gbọ́n iná ìní ọmọ kó jẹ. ẹ ìtọ́wà lọ́nà èkó àti ọlọ́run ọbẹ̀ ìdúró náà ni tọ́ba tó ní ètè tú ẹ̀ nígbà tó ti símọ́ ilẹ̀ ẹ̀ bí ọ àwọn èèyàn kò dídé sáájú àwọn èèyàn kò dídé sáájú ni nígbà tó bá dárí bẹ̀rẹ̀ tiẹ̀ nígbà tó yẹ kó kò sí wòlíì kankan mọ́nú gbogbo bàdẹ́jọ́ bá dárí lọ ni ní ibi ibi erin bẹ̀rù pango òun sì fọ́ lójú kan òun sì fọ́ lójú ó yòókù náà òun bu afọ́jú lára dá. àwọn yẹn yìí tó ń lọ ọbẹ̀ jẹ́ yìí tó ń gbẹ́gbẹ́gbẹ́. ọlọ́mọdé àgbọ̀ o ọlọ́mọkọ́gbọ́n wa o ọlọ́mọkọ́gbọ́n wa gbígbọ́n ìyàn títàn èèyàn òun náà ni kó fi ọ̀rọ̀ ọlọ́run síbi tó bá fi jí. béèyàn báyìí ti mọ koran tó bẹ́ẹ̀ náà ni ó ti gbọ́n sí. náà ni ó ti gbérí náà rí pápá ti lọ lórí ẹ̀pẹ̀ sí. béèyàn bá ti súnmọ́ koran tó. ẹ̀yọ́ kọ́lọ̀ ń dákun gbogbo ohun tí máa bá fẹ́ mọ́jọ bá fẹ́ wá jẹ́ o. gbogbo ohun tí máa ń tẹ́rí ìjẹ́ lọ síbi tí ọ̀dà ọlọ́mọdé ọ̀sẹ́ rí wa o. gbogbo tí máa tẹ́rí yẹn lọ síbi ibi tí ọ̀dà ọlọ́mọdé ọ̀tẹ́rí wọn. ẹ̀kọ́ láti tóbi ọlọ́run láàánú rẹ̀. àti sọ́npa làálà harfu. ẹ tí sínú koran àwùlẹ̀ tún ní ṣùgbọ́n làálà lọ́dọ̀ wa sọ làálà tún ẹ ìyẹn pé làálàá kí nìyẹn làálàá àtàrọ jì ni ẹ làálàá àtàrọ jì yẹn làwọn kan náà pè ní làálàá tààlì. làálàá àtàrọ jì ló ń pè ní àwọn ní ìbéèrè náà láì láti lè nífẹ̀ẹ́. ẹjọ́ yìí lẹ́nu ọ̀dọ́ yóò tó bá rẹ̀. ẹ apá kan náà onímọ̀ wọn ní làálà tàlíl oná ń bẹ. àwọn alábọ̀dé yóò tó ní làálà tàlíl yẹn. ẹ tàlíl yẹn oná ni pé a fi ń sọ ìdí abájọ lórí nǹkan ẹ afa wa kitayi àti afa wa akpatu àwọn nínú bẹ́ẹ̀ ní èdè Lárúbáwá. wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí bẹ́ẹ̀ nù Quran àti ààyè táǹkà yìí wọ́n ní lórí làálàá tàlímì ni ẹ oni la'allakum tashkurun la'allakum tahtadun la'allakum tuflihun la'allakum tattaqun yẹn fi kẹ́ ilé bá a ti nǹkan yẹn àti kí nǹkan yẹn kó lè pèsè jọ fún yẹn la'allakum tuflihun kẹ́ ilé bá a jèrè làálà kò ń tàbítakù kẹ́lí bá àpáyà ọlọ́run ni wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn báwọn tí wọ́n faramọ́ yẹn wọ́n ní bá a tilẹ̀ atútó ìwọ́n ń padà síbi àkọ́kọ́ náà ni iná ni làálà tààrọ́ jì. ẹ̀ẹ́ nínú ètò ọ́fíìsì ìtọ́ka nínú Quran ẹ̀ òun náà ni ètí ọlọ́run fi sọ̀rọ̀ fún anabi Musa alayhi salatu wa salam àti Haruna. ọlọ́run sọ pé ìdá bá ilà abẹ́rẹ́ Haruna iná òun lọ́wọ́ fakula lahu qawlan layyinan la'allahu yatadhakkara aw yakhsha ẹ̀yin méjèèjì ẹ máa lọ́ọ́dọ̀ Fíráúnù iná òwú kọ̀ọ̀gá dájúdájú ó ti gbẹ́rù gbérí ó ti kọjá àlà ó ti tàbí. fàkúlá láhu káwùlá ńlá yìí náà tẹ bá wàá dọ́dọ̀ ẹ̀ nínú ẹ̀kọ́ dáwà ó náà ní kíkẹ́ sọ̀rọ̀ kọ́lẹ̀. kẹ sọ pẹ̀lú e. Tẹ́lifí àgbẹ̀ ju a bá lọ sí ọlọ́run náà mú kí ẹ jarí bí ọlọ́run ó dùn táwọn àwọn ó kú ìrà Ọlọ́run tó dára sọ pé ẹ lọ bá ẹ lọ sọ ọ̀rọ̀ tó lẹ̀ Ọlọ́run tó yẹ lọ bá ẹ sọ̀rọ̀ tó làálà wo yàtàdà kárù àwọn yàtàṣà ẹ̀tọ́ bá ní làálà yẹn ní làálà tààlílù ni àjẹpé tẹ́ẹ̀tì sọ̀rọ̀ tó lẹ̀ fún mi pé làálà wo yàtàdà kárù ó lè bá àjẹ́ pé yóò ràn ti ọlọ́run àwọn yàtàṣà àdìgbọ́ bẹ̀rù ọlọ́run. sọ́dọ̀ làálà tó ń bẹ̀rẹ̀ sí àyè àyẹ̀lẹ́ lọ́dọ̀ rẹ̀ sí pé wọ́n lè dájú pé yóò rẹ̀ sí bóyá yóò rẹ̀ sí àbí bóyá tó yẹ ẹ ẹ bá sọ pé ti rọjà wù ni yọ sọ pé ní àgbè lè wípé kọ́rántì ọlọ́run kó ti báyọ̀ lọ. làálà ilé ẹ̀kẹ́rin náà bẹ́ẹ̀ nù koran náà ó ní làálà àlìsífàm lọ́jọ́ pé ìbéèrè lòun ẹ wá ṣe béèrè kọ́ sọ pé mo mọ̀ mo mọ̀ dáhùn lórí ẹ̀. ẹ lápẹjù àwọn àwọn ará kúfà àwọn nílà àlà ìsìfàmù ń bẹ. bẹ́ẹ̀ náà ní ibùdó mọ́lì bí tó ṣe àlùfíà òun náà sọ pé làálà ìsìfàmù ń bẹ. ibùdó mọ́lì kí á kì mọ́lì kí á Eh, alifi abu malik yakulu muhammadu wabnu malikin muhammadu malik ló ṣe eh, lórí náàwù ló ṣe lé ilé orin ẹgbẹ̀rún kan ló ṣe lórí girama arabic girama. wọ́n ní ilé orin ẹgbẹ̀rún kan ló ṣe. one thousand ní náàwù àti sọ́ọ̀bù ní ìní wọn pèrè àlùfíà tó fi máa lìkì ìní sẹ́rù rẹ jẹ́ sẹ́rù tó àfi sẹ́rù rẹ pọ̀ dáadáa ẹ o náà sọ yìí pé làálà ìsìnkú ààbò ń bẹ lápèjúwe o náà ní ìtọ́wà ń sọ́wọ́ tó là azab àyà sixty two. ìtọ́wà ń sọ́wọ́ tó là azab àyà sixty two. ọlọ́run sọ pé yẹtàlùkà náà sọ àní sáàtì kuli innama ilmu ha inda inda Allah wa ma yudrika la'alla takunu qariba àwọn èèyàn ó béèrè lọ́wọ́ rẹ nípa ọjọ́ àjíǹde. qul innama ilmuha indallah sọ fún wọn wípé ìmọ̀ rẹ̀ dájúdájú ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run wà. ìyẹn ni pé wọ́n béèrè nípa tí àsìwò ni ó jẹ́. ìyẹn ni wọ́n béèrè nípa tí gbogbo omi tó bá ti rí yẹtẹ àlùnáka yẹtẹ àlùkà nàbù gangan kó o lè tí ì mọ irú kí ni wọ́n béèrè pa rẹ̀ tó fi kà ń tọ́tẹ̀ yìí tó fi àmọ́ irú ìran tí wọ́n ń béèrè lọ lọ́wọ́ ànábì sọ̀tọ́là. wàyẹ̀ pé alẹ́ kulu wa adan fa'tadilu nisaa fil mahidi wala takrabuhunna hatta yatahurna o be lo re fa haida kini a fẹ́ bèrè fa haida nse nse yẹn lè bèrè fa haidi tọpọ ni ṣùgbọ́n gbọ́ lọ bá tó bá fèsì rẹ̀ ẹ kulu wa adan fa'tadilu nisaa fil mahidi ama yìí àti tí súnmọ́ bìí láti fi haida ni wọ́n bèrè fa rẹ̀. láti ṣe wọ́n ti wá sí ìlú àlẹ́ yà kí ni wọ́n náà lè ṣe wọ́n náà lè ṣe wọ́n náà lè ṣe wọ́n náà lè ṣe wọ́n náà lè ṣe gbọ́ ìtọ́lọ̀ ń sọ lẹ́yìn rẹ̀ ló jẹ́ ká mọ̀. wàyẹ̀ ká ló ń ga ní ìdìbàlì fàkúlì yẹn ti fún wa àrọ̀ bí iná fa wáyà dáró akọ àwọn sọ́kùsọ̀fà látara àbí àìwájà òun wàlà àmúta. wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ fa òkè kí ni wọ́n béèrè pa rẹ̀ ṣé kọ́mpósíṣàn bó ṣe kójọ ni wọ́n béèrè ni àgbọ̀dọ̀ ń ti ga ní ti lẹ̀ nítorí wọn ẹ̀ káṣí ẹ̀ wá pé alìkìyàmọ̀ náà wá dé gbogbo àwọn òkè gbúgbúgbúrú wé kó lọ́lọ́run ti fi ọ̀rọ̀ rẹ̀ lálìkìyàmọ̀ ṣé ẹ béèrè nìyẹn. ẹ ọlọ́run sọ pé yẹta lóka náà sọ àti sáàtì wọn ó béèrè lọ́wọ́ rẹ nípa ọjọ́ àtúndé ìyẹn ní pípa àsìkò rẹ tí ó dẹsẹlẹ gángan tó lè innama ilmuha inda Allah wọn pé ìmọ̀ rẹ ọ̀dọ̀ Ọlọ́run ló wà o. ló bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ ipò ọjọ́ àjíǹde fúnra rẹ̀ ọlọ́run àti ọlọ́run àti ṣe ọjọ́ ìmọ̀ rẹ̀ ṣe ọ̀dọ́ ọlọ́run. ìyẹn pé ìmọ̀ àsìkò tí ó ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà. ìmọ̀ bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ ọ̀ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run. ìmọ̀ nu tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ àìmọye ayà lójú tírídì ẹ̀ tó sọ. àpẹẹrẹ ní ibò mo ti pàpẹrẹ ní ìsìn àní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà nínú tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ọlọ́run ti sọ níbi àwọn ayà mi. nínú tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ẹ̀kọ́ ń pa pé ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ gangan tí wọ́n tẹ̀lẹ̀ gangan ni wọ́n béèrè ń pa rẹ̀. lọ́lọ́run sọ pé innama ilmuha inda Allah dájájú ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà. wa ma yudrika la'alla as-sa'ata takunu qariba ìyẹn ni pé wa ma yudrika as-sa'atu. tẹkùnú kọrí ibà ǹjọ́ ǹjẹ́ kí ló lè mú wọ́n mọ ǹjẹ́ wọ́n gan mọ̀ ike lè ike ọjọ́ tó súnmọ́. lè súnmọ́. ẹ ilé ìyàn wà fi síbẹ̀ àbí ali kọrí ibà ọlọ́run ti sọ ẹni suratu shura aya seventeen ọlọ́ọ̀bá sọ pé Allahu lẹ́dí anzalali kitaba bil haqqi wal mizan ọlọ́ọ̀bá lọ́sọ̀ tíra kalẹ̀ pẹ̀lú òdodo àti àti mizan àti tẹ́ máa fi sòsùn à. ọlọ́ọ̀bá lọ́sọ̀ tíra kalẹ̀ làálà sàá àtàkọ́rí ẹ ìwọ òkúkú mà bóyá ọjọ́ ọjọ́ ọjọ́ àti ìdè bóyá tó súnmọ́ ni. ẹ ọlọ́run tó lò ní sọ́wọ́tò abas ọlọ́run ní abasa wa tawalla anja ahuli ama wàmà yòdòríyéka làálàrú yazaka àwọn yazaka rúbàtà nfààwù zikirọ ọlọ́sọ ètò wàmà yòdòríyéka làálàrú yazaka yẹn tó wàmà yòdòríyéka àyazaka ìwọ gán mà ẹ ṣé bóyá bóyá ọkùnrin tó wà bá ọkọ òun gan ni ọwà mọfọlọ. ìlànà ìjọba náà ìjọba tó wà bá ọkọ òun náà wà lọ́wọ́.

lẹ́yìn ìgbà náà wà má àdìrákà tó ń jẹ́ pé lòlùmọ́ bí òun náà wá wá nù kùrán nígbà mẹ́tàlá. bákan náà ni wà má àdìrákà tó jẹ́ pé lòlùmọ́ ní òun náà wá nígbà mẹ́tàlá ìgbà mélòó. mẹ́tàlá. ìgbà mẹ́tàlá ló wá nù kùrán. gbogbo ẹ̀ pátápátá lọ́jọ́ ibi tọ́lọ́ ń bá ti wá ń sọ yọ wà á kàlàyé rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallam. gbogbo ẹ̀ pátápátá lọ́jọ́ ibi tọ́lọ́ ń bá ti wá ń sọ yọ wà á kàlàyé kódà bí ọ̀pọ̀ ti pé yọ sọ ọ̀rọ̀ bá díẹ̀ láti mọ̀ yìí pé ẹ nínú èntì ọlọ́run fẹ́ fi mọ rẹ̀ hàn nábì lélẹ̀. ọlọ́run ní alikọ́ọ̀rì atu malikọ́ọ̀rì atu wàmọ́ adọ́rọ́ọ̀kà malikọ́ọ̀rì a yàwó mọ̀ yẹ kó nù nà sùkàlífàrà àti lèmọ̀mùtù àlàyé lórí ẹ̀ nìyẹn. àlàyé ọlọ́run ní wa máa hajar aka malẹ̀ fún tọ́mọ náírà láàyè ló mú kọjá àlàyé lórí ẹ̀ nìyẹn àlàyé lórí ẹ̀ nìyẹn ọlọ́run ní wa máa ẹ̀ẹ́ falakita amala akọba wa máa adara kamala akọba kakuro kabati àwọn ìdààmú fi yà omi fi mangaba kó sì wá wálá yìí mẹ́tàlá nínú kuraani yẹn. tọ́ba tí ni wa máa adara aka ọlọ́run fẹ́ sàlàyé ẹ̀ fún anabi ibi tó bá ti lo àmọ́ ìrírí ká ìdí ìdí ànábì òní mọ̀ sí nípa àná ọ̀pọ̀pọ̀ sí ló máa ń lò fún. ìlú àmọ́ ìrírí ká àti láàyè mẹ́ta nu koran. ìtọ́jú mọ̀ títà fẹ́ lò bí náà ni pé làálà ìsìnkú ham apá kan nù àwọn onímọ̀ ọlọ́mbẹ. àti àwọn ọmọ ìrẹsì ìdáná ìsìnkú ham ẹ̀sùgbọ́n àwọn abisiri yóòn wọn làwọn ọ̀faramọ́ làálẹ̀ ìsìnfà pé ó ń padà sí làálà àtàrọ̀ jí àkọ́kọ́ tá a kọ́ sọ náà ni ilé oúnjẹ pé gbàtà ń túmọ̀ rẹ̀ àtàrọ̀ jí ní sáré tọ́kọ́ bọ́ sẹ́nu. ẹlẹ́ẹ̀karùn táwọn onímọ̀ sọ pé bẹ́ẹ̀ ní èdè ní tó ń túyàn sí méjì bí kábílà àlá zayida ẹ ọ ṣe ṣe ṣe ju ọwa ó sì lè méjì sí ni ẹ ṣùgbọ́n sí yìnyín kò rà hàn o ẹ èyí tí ìtawọ̀ onímọ̀ sọ ikú ṣe é kọjá pé ní àwùjọ. ó náà ní tí fúráwù sọ pé láàlè abùdókò lè àsìbá bọ́yá bọ́yá mo lè dídì ojú ọ̀nà ti fẹ́ sámà. ẹ àsìbá bàtàmá wá ti fà á tọ̀lé àyílá àyílá yìí níbi wá nàgà níbi wo ọlọ́run Mùsá. ẹ fà á àyẹ kẹrẹ́ àmì jì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹrà àwọn tó pọ̀ jù náà àwọn kò ra fà á tọ̀ nílùú ni wọ́n fún àyínú yẹn. ẹ ajá pé láàlí abúlúgbòlá àtúbà láàlí àtọ̀lérù ó ṣeé ṣe ní ojú ọ̀nà sámàdé kí n bá débẹ̀ tán kò ṣe kò sí garanti bẹ̀ ó ṣeé ṣe kí n wá rí ọlọ́run mú sá. ìgbọ́kẹ̀rẹ́ àtò hafsi àná áfíìm ìta ló lẹ káàró jíire bì òun náà ni pé òun gbọ́ tẹ̀ ní fásíà ipe fa asọ̀lẹ́à ìyẹn ni pé làálì abúlúgbìlà àtùbà ó ṣeé ṣe kí n dé ibi ojú ọ̀nà sámà tí n bá gbójú ọ̀nà sánmà ń fà á sọ̀lẹ́ àtọ́mátìkì ni tí ń sọ fáwọn èèyàn rẹ̀ tó fi ń dìsí fún wọn nìyẹn pé fà á sọ̀lẹ́ àyíláyíláyí Musa tí n bá gbójú ọ̀nà sánmà dé nǹkan lọ wu ọlọ́run Musa òní nígbà wàá sọ fún yín bó ṣe jẹ́. tó ń bá ti wá débẹ̀ tán gbára ni ó ti dájú kó lọ́ọ́ lọ́ọ́ fún ká ọkọ ìwọn ọ̀rọ̀ lọ musa tó wí yẹn ẹ làálà yìí tí ó lò fún wa bí kuran bí òun náà pé làálà tó ń sàkú làálà ìdínú kẹfì sàrọjì àbí kẹfì ní tààlì lọ́dọ̀ àwọn tí wọn fi tààlì lélẹ̀ yẹn pé kẹfì lè bá ní ìpayọ Ọlọ́run. ẹ ó wá kú káwòye sí kí ni ìdí abájọ tọ́lọ́ ń fi sọ yí pé ààwẹ̀ ó di ọ̀ranyàn ọlọ́run gbé ti sọ fún wa ìgbéla alákùnrin tẹ̀síntẹ̀sù títẹ́ tó wá kó lè bá àfẹsẹ̀ rí lẹ̀ fún yín ni ìjà ìbẹ̀rù ọlọ́run. kí wàá ní jẹ́tẹ́ tó wá kí ní jẹ́tẹ́ tó wá ẹ̀ á kọ́kọ́ wòye sí pé inú èdè lárúbáwá pàdé ìsédè yorùbá èyí ti ìbò sọ̀rọ̀ àwọn èèyàn míì nígbà tí òye ọba tó fún wọn lẹ́yìn kan bá translate nǹkan ibẹ̀ wọn ó ti fẹ́ máa fi wípé fẹ́ǹsì wọ́n wàá máa takora wọn kí wọ́n máa bá wọn ra wọn jiyàn ẹ̀fẹ̀ kan kọ́kọ́ lọ ju lágbáwá ná wọ́n má pé understanding tiẹ̀ lójú fún yín tẹ wá fi fẹ́ máa fi láti understanding ní wọ́n á fẹ́ máa fòfin yọ bẹ́ẹ̀. ẹ̀sìn o ẹ̀ àtẹ́kùwá yẹn ìpìlẹ̀ rẹ̀ wákíwá ni wáwù ní bẹ́ẹ̀ fi tà ní. láti bí wà láti fi wà kọ́ kéèyàn dá gbogbo nǹkan. láti wà kọ́ ọ̀sẹ̀ tó tó wà kọ́ yẹ lè ẹ inú èdè lágbáwá arábẹ ẹyọkan ó lè jẹ́ kẹlámù ẹ níbi táwọn àwọn onínáhù nìyẹn ó lè tó wà yẹ ṣùgbọ́n kàdí ó dúró kí ara bẹ́ẹ̀ yọkan ni láti ibi fún ìdí náà ló ti wá. látara wà lọ́dún tẹ̀lé láti wà lọ́wọ́ tẹ̀lé yìí wọ́n lé lọ sí pé ara mi ò lọ àmọ́ ní ìtumọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ wá. nínú táàmù méje lágbáwá tóso òde mú ara bẹ́ẹ̀ yọkan wá tí ó sì jẹ́ kẹlẹ́ àbùkù bíi tí ó sì jẹ́ complete sentence. àbáwọ̀ àtọ̀rọ̀ àmọ́ni Sayuti ó ti tẹ́ àkàtà ń pèjá àlàṣìbá wọn nàdọ́ ìrìn àlàṣìbá wọn nàdọ́ ìrìn yẹn ó ti ti náhùn ó sì tún ti ti kọ̀wá ìlú lọ́tọ̀ọ̀tọ̀ sínú kọ̀wá inú náhùn rẹ̀ bẹ̀rẹ̀ rírù méjì ni wìkọ́ yà láti wìkọ́ yà wá ìdáàbòbò fúnra rẹ̀ nípa nǹkan tó bá kórìíra àbí tí bá ń wá sọ̀rọ̀ àǹkà rẹ̀ ní ń jẹ́ tẹ́kọ̀wá. èèyàn ọba ìdáàbòbò fúnra rẹ̀. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته لا تقبل أن حق تقاته لا تقبل تقوى نعمه ẹ ẹ tẹjọ wá ìdáàbòbò kú ò níbi tí ọkàn bá kọ ìní ń jẹ ìní ń jẹ tẹkọ wa. ẹ apá wa kótóbi nínú tẹfsiri rẹ oníṣẹ́yìdì náà Umar ọlọ́nkọ́fọ̀rún pẹ́. ó béèrè lọ́wọ́ ọba yubunu káàb ike kí tuntun máa tẹ́kọ̀ wá ìwọ náà kó tó mọ kuran dáadáa. ó béèrè lọ́wọ́ ọba yubunu káàb ike kí tuntun máa tẹ́kọ̀ wá ìwọ náà kó tó mọ kuran dáadáa. Eh, Ubayy ibn Ka'b wá sọ fún yín pé ṣé ojú ọ̀nà sí ẹ̀gún bẹ́ńbẹ́ sọ̀ọ́ máa rin bẹ́ńgbà mi lẹ́kọ̀ọ̀kan. Ubayy ibn Ka'b wá náà ṣe ojú ọ̀nà sí ẹ̀gún bẹ́ńbẹ́ tí wọ́n náà máa rin lẹ́kọ̀ọ̀kan. ẹ eh, ọ ní òun máa rin bẹ́ẹ̀. ẹ̀dùn ọmọ sọ pé òun máa rin bẹ́ẹ̀. Ubayy ibn Ka'b wá nígbà tó bá rin bẹ́ẹ̀ ibi tó ti ń bọ̀ tí ọ̀sẹ́gun ṣé bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rìn nígbà tó bá débi lẹ́gùn bẹ́ẹ̀ àbí ló ṣe máa ń ṣe. onítọ̀ bá ti débi lẹ́gùn bá wà sàmúmárù tí wọ́n ti ṣáájú wọ́n kà á sọ ọ̀hún wọ́n wá gbìyànjú láti rí pé òun gbé gbìyànjú pé ìrìn bí ìyọ́ yàtọ̀ àti ìyọ́ sọ̀rọ̀ àti ìbò kọjá ń bẹ̀. onítọ̀ bá ti débi lẹ́gùn bá wà wọ́n kà á sọ ọ̀hún wọ́n wá gbìyànjú láti rí pé ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n ó ní ó ní fàdáálì ka tẹ́kùwá ìfi jẹ́ tẹ́kùwá nìyẹn kéèyì orí tó léwu kọ́wá wá kó ló ti dáàbò bara rẹ̀ tó ń fi máa bá wọn là tó àlàáfíà tó ń bá bọ̀ tó ń fi kọjá fẹ̀ tí ò ní pa wọn lára ìfi jẹ́ tẹ́kùwá nìyẹn. wọ́n yóò sábà náà ṣe é ìfẹ́ mi ò sábà náà sórí ìlú fi kọrin tó sọ yìí pé kálí dùnú bá sọ bí ràhá wákẹ́ bí ràhá dáka tùkọ́ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ àtẹ̀ntó kéré àtẹ̀ntó nílá pàápì ìdí gẹ́sẹ̀kú wa nìyẹn. àbódorin ó fi ọ̀rọ̀ ó tọ́sẹ̀lẹ̀ yìí láàrin ọmọ àti ọbaayú ó fi kọrin. ó fi tọ́sẹ̀ láàrin ọmọ àti ọbaayú kọrin nígbà ìtọ́sẹ̀ nínú ẹ̀ṣẹ̀ àtẹ̀ntó lórí nínú ẹ̀ṣẹ̀ ìjọba ọ̀pá ẹ̀ torí pé tí máa kó báyọ̀ lójú ọ̀nà tí yóò fi rí ní ìyọnu ọlọ́run ni àjẹpẹ́ kọ́ sọ́ra fún ìdíje tẹ́kíwá nìyẹn. olùwà sinaka máa ti ń kọ́ ká àrídì sọ́ọ̀kì yá dárò máa yàrá tọ́ba wa ti wá rìn lọ́mọ rìn lọ́bí ẹni rìn lórí ẹ̀pẹ̀ tí lórí ilẹ̀ tó yẹ pé ẹ̀gún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kéèyàn ọmọ sọ́ra fún ìtí ojú rẹ̀ rí. olùkọ́ ọmọ rìn ní rìn lórí ẹ̀pẹ̀ bí ẹ tó dé pé rìn níbi àyè tó dé pé ẹ̀gún bẹ́ẹ̀bẹ́. ẹ̀ pé tó bá ti rí ẹ̀gún yọ ọmọ sọ́ra fún tó ń fojú ẹ̀ rí onílà tàkìránà sọ̀gíràn iná lìdìbà alámìnà lẹ́hàkọ́ èyí ó wò ó ti kéré jù ní ẹsẹ̀ má fojú kéré rẹ̀ pé pé bá ilé ìfú kéré ẹni ẹlẹ́ni tí ò rí ọ ọkàn máa lójú okó mọ́lẹ̀. abẹ́ ẹgbẹ́ ẹjọ́ sọ̀rọ̀ tán lọ́ba ní mú ti ń bà kọ́ lọ́wọ́ àwùjọ òkú kẹgbà bò ó ọgbà nǹkan lọ́wọ́ rẹ̀ oṣù kéré ọmọ fojú di onítorí pé ìnáníjì bàálà mìnálì àsọ òkè ńlá tó rí mu láti di òkúta wẹ́wẹ́wẹ́ náà lọ́mọ ti kó jọ ńgbà tí òkú ń bẹ̀ mọ́ òkè ńlá láti di òkúta wẹ́wẹ́wẹ́ náà lọ́mọ ti ẹ̀sìn túmọ̀ sí pé àmì ìbẹ̀wò ọlọ́run kò ní pé kéèyàn máa ká gbogbo ẹ̀ṣẹ̀ àti ní ńlá àti kéékèèké ọmọ òfojú bíi kéékèèké. àwọn ẹni ìtajú wọn wá sọ̀rọ̀ tó pọ̀ ipe kí ni ìtumọ̀ tẹ́kíwá yìí gan. àwọn ẹni ìtajú wọn náà sọ̀rọ̀ ẹ gbogbo wọn ń sọ bá wa bá nú tó gbogbo ń dá lórí wípé àpèjúwe tí ó jẹ ká mọ ẹ ń tọ́pọ̀ ẹ̀rù ọlọ́run ní gbogbo tí wọ́n ń sọ wọn. àwọn ọmọ tó ń wá sọ yóò jẹ ká mọ̀ pé àmì náà ló ń sọ̀rọ̀ ìgbẹ́ ọ̀sọ́ bíbà tí wọ́n fi àpèjúwe lélẹ̀ nípa ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́run ni. ìbẹ̀rù ọlọ́run o náà ní pé kéèyàn máa rántí ọlọ́run ní gbogbo ìgbà. ìbẹ̀rù ọlọ́run ló ń bẹ̀rẹ̀ ọ̀kẹ́ kí wọ́n kódà bó tó ṣe nu tọ́lẹ́ẹ̀tì lọ́wọ́ ọlọ́run ò ní kó gbá aya rẹ̀ tó sì mọ̀ràn. ìbẹ̀rù ọlọ́run yóò wá jẹ́ kó máa ṣe dáadáa. ní gbogbo ojú kan náà dáadáa. yóò sì jẹ́ máa sá fún ẹ̀ṣẹ̀. ní gbogbo ojú kan náà ẹ̀ṣẹ̀. tọ́gbọ́n wá ti sọ fún ibi ẹ̀ṣẹ̀ tí ọmọ fún wa tó bá ti dáadáa tọ́jú ọ̀ràn yẹn yọ ọmọ tó fa ikú òun ò tí ì sétó. jẹ́bẹ̀ wọ ọlọ́run tó kó gbogbo ẹ̀mú nìyẹn ẹ̀ ṣẹ́yìndì náà alìkọ́lọ́ nkọ́bọ̀rún kẹ́ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pa tẹ́tí wá tó ti ní jẹ́bẹ̀ wọ ọlọ́run gẹ́gẹ́ bí tíblu kẹsìrì sọnù tẹ̀síìrì àtàwọn míì ó ní ó ní alì sọ pé alẹ́ fọwọ́ fún mi náà lè tẹ̀lé ìlì ó náà ní kéèyàn máa bẹ̀rù ọlọ́run ọba tó gbọ̀ngbọ́n kéèyàn rántí sí gbọ̀ngbọ́n ọlọ́run tó fi máa bẹ̀rù rẹ̀ wàlẹ̀ amadu bíi tẹ̀síìl kéèyàn ti jẹ́ pé iṣẹ́ tí ọmọ ti ń tọ́wà nu síra ọlọ́run tó sọ̀kalẹ̀ ní wà rídọ̀ bílí kọ́lé kéèyàn sì yọnu sí wọn bá ń tọ́lọ̀ bá ti fún yàn. ọmọ jẹ̀pẹ̀ o òtò ní ọmọ wá kí ọlọ́run ti ti pín ìjẹ ìmú ojú kòkòrò ọ̀ràn pípọ̀ rẹ̀. àìsè ètò kò sì sọ wípé ní ẹni jẹ́ òfin máa ń wà. ìwà kó dìrà mú kúfà mọ́lẹ́tọ̀ọ́nù sẹ̀ríà tọ́lọ̀ ń bá kọ́ yóò wù wá ìwà kó dìrà mú kúfà mọ́lẹ́tọ̀ọ́nù sẹ̀ríà ẹ ẹdì náà àlìsọ pé àfihàn ọbí kọ lílì kéèyàn ọjọ́ mú sí nǹkan gẹ́gẹ́ tọ́lọ̀ ń bá ti fún. orí kò sí bí nǹkan rẹ délé pọ̀ tó tọ́ bá ń wo tẹlómìn náà ọmọ kékeré ìní tiẹ̀ jẹ́ inú tẹni ẹlẹ́ni. tọ́ bá ti wá aláyọ̀ ọkàn. ní ìgbà tó ti pé nǹkan ńlá tó ju ti mr president ti mú ọ. ó fi ọ̀rọ̀ àmọ́ ọmọ wò bí nǹkan ńlá tó ju ẹ ò délé lórí ṣùgbọ́n ọjọ́ tó lè ọba ni kò sí ní tọrọ pé èèyàn nílé lórí onílẹ̀ tọ́pọ̀ onímọ́tò onípò oníjẹ pírẹ́sẹ̀tì nàìjíríà tí ò tún á ní ayọ̀ ọkàn yóò sì máa wà lórí pé kòtó kòtó kòtó bí ẹ tọ́ra bí ẹ tọ́ra lẹ́ra lẹ̀ lókun sí ètò tó fi wọ́yọ̀ sí i. yóò tún máa tẹ̀lé lórí pé kòtó kòtó ni nígbà tí ìyàrá ni ẹni ẹgbẹ́ tẹ́lẹ̀ òkú tẹ̀lé tó tó fi kàwé ọ̀sẹ̀ ti gbọ́n àti gbogbo ẹ̀ ti pàtàkì ọ̀ra wọn. yóò gbé lọ ọ̀run ni kéye ó gbélé ọ̀run ni lórí ìgbé kòtòkòtò nígbà tí o ti tẹ̀ lọ́rùn lórí ìmáàmù Ali oníwàlì ti ìdáàdù lè yọ ọmọ rahim kéye inú bẹ̀rù ọlọ́run ó náà ní pípẹ́ yẹn gbó ìgbà tí yẹn bá ń wà yọ ọmọ tòṣe ilẹ̀ yìí lọ sí ìsìn àjò ọ̀yà. ìjọ tí yẹn àjò ọ̀yà kọ́lọ̀ ń dá gbogbo fún alákùnbọ̀tán dáadáa o gbogbo àwọn gbogbo àwọn kọ́lọ̀ ń bá ṣe fún yálà owó ni agbára ni òye ni lórí pé ìtọ́ba jẹ́ bíi wá àti òdodo báyìí kọ́mọdé ti gbọ́ àwọn èèyàn lórí lórí kẹsẹ́ẹ̀tì ni lórí sídìí ni lórí íńtánẹ́ẹ̀tì ni tí wọ́n máa gbìyànjú lórí ẹ̀ lórí pé níta ń rí ní ìsìn kìlẹ̀ gbogbo náà láti máa rí lọ o ẹ̀ta ń rí ní ìsìn kìlẹ̀ gbogbo náà láti máa rí lọ béèyàn bá ti ronú dáadáa tó súnmọ́ àwọn àbá tí wọ́n ti lo ilẹ̀ Ìbàdàn ìkọjá ìjọ mọ̀ pé àwa ọ̀dọ́ yìí àti míìsì nǹkan tó pọ̀ ẹ̀ àti míìsì nǹkan tó pọ̀ àwọn tó fi pé kìí ṣe pé lábáwá kankan lọ́wọ́ àtọ̀ wọn ń déwù wọ́n sì ní àgbékalẹ̀ lórí àwọn gbólóhùn lárúbáwá ìtọ́jẹ́ ti koran ìtọ́jẹ́ àdé èsì èsì ìtọ́jẹ́ lúgà wọ́n sì mọ ní tọ́ka sí. wọ́n sì ní àgbékalẹ̀ lórí ìtọ́jẹ́ lárúbáwá ìtọ́jẹ́ lúgà wọ́n ìtọ́jẹmọ́ Kùránì ìtọ́jẹmọ́ àdìsí ìtọ́jẹmọ́ lúgà ìtọ́jẹmọ́ èdè lárúbáwá ọlọ́run ti mọ bó ṣe fi yé wọn nípa ẹ̀kọ́ tí wọ́n kọ́ pẹ̀lú àwọn haúsá kan tó mí ti pẹ̀lú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ yìí bí ìgbà tó ti bí ìgbà tó ti lọ lọ́bẹ̀ ẹ̀jọ́ nípa akékèké yòó tú koran kó sì gbé yorùbá tó dáa kó fi tú. àbí àbí kó tú àwọn síratá àmọ́ kàlọ́dọ̀ àwọn bàbá wa kó tú pẹ̀lú yorùbá tó dáa tó tún kiri. bẹ́ẹ̀sì ni kọ̀tọ́ mẹ́ta bá tá a fẹ́ dá sí tó mímọ̀ ká bá lọ yóò ní nínú mọ̀ tó ti gbé lọ. torí ìmọ̀ ìmọ̀ ọ̀dà bí ẹ̀kọ́ dé yẹn kiri ọ̀dà bí ọ̀sán lọ́yẹ́ pé lọ́ba ti tààmú tó gbowó o ti tààmú kánà ìmọ̀ orí bẹ́ẹ̀ lọ́ba ti fi kó ẹnìkan ọlọ́run ọba ó tó fi òye fún ọ ìmí tó o ti fi kọ yóò kù fi dé. tó o ti fi kọ́ ọ̀yàn yóò tó fi dé nígbà ọjà pé ẹ bá ti gbìyànjú lójú ọ̀nà ọlọ́run láàmú fún lọ lójú ọ̀nà ìjọ náà. ẹ̀ orí ẹ̀ ló fi jẹ́ pé rìpọ́tì yìí ọjà ń tó ṣe pàtàkì kì í ṣe fáwọn nìkan tá à ń gbọ́ àbáwọn tá a wọn fún àìmọye èèyàn tó yẹ pé pẹ̀lú òkú ọlọ́yìn sílé wọn kan wọn kan lọ tó íńtánẹ́ẹ̀tì wọn sì máa gbọ́ ní ẹ̀ma fẹ́ wọn kàn wọ tọ́pìkì ní tọ́pìkì yẹn bá níbi ìdúkì lágbájá tọ́jú ẹ̀jẹ̀ ìtàmùdó ṣe lórí ẹ̀ láti àtàkì rẹ̀ kọ́lọ̀ kó rọrùn fún wa ẹ̀ torí pé àwọn àtẹkùkọ àfa kan sì tún bẹ náà àwọn àtẹkùbọ apá àwọn tuntun ń bẹ náà tẹ ẹ ṣùgbọ́n àwọn tí wọ́n tàbí àwọn àbá àjọ nínú àwọn iṣẹ́ ẹni kọjá lẹ̀ káàró òjìrì á ọ̀sọ̀ wọn o. ọ̀sọ̀ wọn o nípa ká gbé àdìgbé kalẹ̀ Yorùbá tó dáa pẹ̀lú kéwì kọlọ ń dákun kó sàwa náà kọjá káwa náà ò lè tó wọn o kọlọ ń dájú wọn lọ o kọlọ àti wọn láàánú rẹ o Ibnu Abbas wọn bí léèrè nípa tẹsíwá kékeré ń jẹbẹ ó ní ti ń jẹbẹ náà ní tẹríkù ṣíríkì wálífà wá ṣíṣe wálífà báyìí léèyàn ó gbé títí ilẹ̀ àti gbogbo tí ọ̀dà àti gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá. wọ́n béèrè lọ́wọ́ abdullahi ibùnú umar kékeré jẹ́ payọ̀ ọlọ́run wọ́n ní alátara nafsaka kẹ́yẹ́rà ahadi ó náà ní pípa ọmọ wúra rẹ níwò pé kìí ti wọ́n lóore jẹ nìkan lọ. ó ní rẹ kó mọ lóore ju mùsùlùmí ẹgbẹ́ rẹ ẹ ti jẹ́ ọlọ́run nìyẹn. àwọn èèyàn kan tí wọ́n máa dúró ra àwọn pé ẹbí gbàtọ́ ẹ̀fọ́ àwọn ni wọ́n kọ sẹ́lẹ̀ àjẹ́ náà wọ́n máa ha wọ́n máa ha náà báwọn èèyàn yòókù. gbogbo bẹ̀rù ọlọ́run bá wà lára wọn ọlọ́run kọ́ sànù wa o ọmọdé bùnú abdulaziz wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa bẹ̀rù ọlọ́run ọsọ ife náà ní tẹ́ríkù máa haramallah wà wà wà wà wà dáhùn mọ́ faradàlá ó náà ní kéèyàn ó gbé ntọ́lọ́mbá ti lé ìwọ̀ gbogbo ìdúlẹ̀ ó sì máa ṣe ntọ́lọ́mbá pè lọ́rùn àyàn nínú nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wọn ni ti jẹ́ tẹ́kọ́wá apákan náà mọ̀ sọ́kó náà ní alẹ́ ti dáhùn bí nàbí yìí sallallahu alaihi wa sallam fún náà ní ìwọ̀n máa kọ́gà nàbí wa sallallahu alaihi wa sallam. apákan náà wọn sọ pé ti jẹ́ tẹ́kọ́wá ti jẹ́ bẹ̀rù ọlọ́run. ó náà ní tẹ́lifù máa tabi hatara hátara mímá bí ibà kéèyàn owó nǹkan tó yẹ pé kì í sára amúnú sẹ̀ríà ṣùgbọ́n ọ̀rọ̀ wà lórí ẹ̀ kéèyàn máa mọ́ agbẹ́júlẹ̀ nítorí kéèyàn máa bọ́ sí èyí ọ̀jẹ̀ pé ó ti ẹ̀wà burú tọ́jà rà mú náà ti sí àrà

ọlọ́run bá sọ yìí pé òun pa yín láṣẹ kẹ ẹ máa jẹ́ pé ẹ máa ti déédéé. ẹ sì máa ti dáadáa ẹ sì máa bọ́mọ òrukàn ní ẹ̀kọ́ rẹ̀ ọlọ́run sì ń kọ́ fún ikú ń bí ìbàjẹ́ àti kí ọba kí ọba òfin rẹ̀ mú àti ìkọjá àlà lórí àwọn ẹ̀dá ọlọ́run ti wá àti fúnyín kẹ́lẹ́ gbá wá àti ọlọ́run. ìnànlá àyà kúrúbìlà ádìlì kéèyàn ọwọ́ lọ́wọ́ tẹ̀síìrì láti ní tẹ̀síìrì lè bẹ̀yìn lọ́wí. tẹ̀síìrì lè bẹ̀yìn lọ́wí. lórí pé kíni ọlọ́run kéde túmọ̀ iná ńlá àyà fúru bẹ̀lẹ̀ ádìlẹ̀ ọlọ́run fàyè láti ẹ̀ déédé. ọlọ́run fàyè láti ẹ̀ déédé. ń fi gbogbo ìṣẹ̀mí pátápátá iná lọ́wọ́. déédé ń fi gbogbo àkàwé lásán ilé ńtọ́tẹ̀ ilé ńtọ́tẹ̀lé ipe wálé ìta níwá ìta ìdílùkọ̀rọ̀ wa ọ̀yẹ́ náà ní màtẹ́ wà ní mọ́nkárì gbogbo oyún àkàwé lábẹ́ déédé náà ni. àpèjúwe déédé ni ibi déédé ó ti bẹ̀rẹ̀ láti yàjẹ́ ọkàn déyìí ó ní sọlọ́ọ̀ déédé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wàkàtà àdìgàjà àdìnà kún kún mọ́tà ń wọ́n sọ̀tọ̀ ọlọ́ni àwa la ní ṣe ní ìjọ tó wà mọ̀tìmọ̀ ìdíje ádìrú náà. àti ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsì. ìdíje déédéé nù níbi àdì ọkàn. sọ́ọ̀bà ní láti ọkàn nípa àtọ́lọ́ ọgbọ́dọ̀ jẹ́ ìtọ́jẹ́ déédéé nípa ìtọ́jẹ́ pé kọ́lọ̀ ń lẹ́tọ̀ọ́ sí mi ọ̀gbọ́dọ̀ bàbá ètò ọ̀gbọ́dọ̀ bàbá ètò ìdíje ádìrú níbi ìwà tó bá máa wù kí ájúlù ọwọ́ abẹ́ tó ọgbọ́dọ̀ kàdé kù tó ọgbọ́dọ̀ kàdé kù níbi ẹ̀sìn tó bá máa pé kí ájúlù tó máa bára pé àti tó máa fowó pé kí ájúlù ọwọ́ abẹ́ tó ọgbọ́dọ̀ kàdé kù tó o sì gbọ́dọ̀ kàdé kù wọ́n lè ti jẹ́ jùmọ̀ òkú ti jẹ́ tẹ́kọ̀ọ́ àmì ọjọ́ ìdíkẹ́ yọ̀mọ́ta ti dùdú gbogbo nǹkan rárá àwọn tí wọ́n jẹ sọ́fìn nípa àjọ ọkàn nípa àfẹ́sà fìdí nígbà tó lọ bá tọrọ òtítẹ́ ti yín ọlọ́run òtítẹ́ ti yín ẹ̀yin náà ti kàánú wo yín pé obìnrin ló bí ẹ̀tọ́ àkọ́kọ́ bọ̀ mí ẹ̀ mọ̀ fẹ́sà fìdí ni àwọn kan àwọn kan wọ́n tún nígbà tí ò sí ní bàbá kó tọ́ máa lè ní ẹ̀rọ báwọn sábẹ̀ ìtọ́nù ẹ̀ ọlọ́run ní máa dẹ̀dà bó bá ti wù ú. ọjà ọjà ẹnìkan látara ìpè ìpè àbámọ̀ ìpè àdómi sàmọ̀ ó sì dá ẹnìkan látara ọkùnrin òun sì òjò à ó sì dá ẹnìkan látara obe tí ọ̀lọ́kùnrin òun ní ìtàlẹ́ sàrà tẹ̀sán ọwọ ajá àwa yòókù ọkùnrin àtàlùlẹ̀ máa lè ké tótó fún ọlọ́run gbogbo pọ́kìlìkì pátápátá ọlọ́dún kó jọ lórí ẹ̀dá rẹ̀ ọ̀dá ẹ̀dá látara akọ àtàbó ọ̀dá látara akọ nìkan ọjọ́ ẹ̀dá kan látara abo nìkan ọjọ́ ẹ̀dá kan tí ọ̀la kọ àtàkóńkó kò náà lálejò adáwà tó adilu náà nìyẹn adilu náà nìyẹn nípa àbídà nípa abáríkàfẹ̀yìn lójú òǹkan tó lẹ́tọ̀ tó lẹ́tọ̀ ìbẹ̀rù sí pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá àlà. kọ́lọ̀ ń kó fi ẹ̀mí wálẹ̀ ọ̀là tó ọ̀là nù rẹ̀ kó sì balẹ̀ sí fún wa ọlọ́run mọ́jọ ọjọ́ balẹ̀ jọ fún wa fún wa lálẹ́ kìá mà afa ẹsẹ àdúrà àdó wọn béèrè béèrè. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت